ìṣẹ́jú-ìṣẹ́jú ọ̀rọ̀ fi sùn láǹbà pa ìṣẹ́jú-ìṣẹ́jú ọ̀rọ̀ fi sùn láǹbà pa ẹnu ò sí lára fọ́ọ̀kẹ́ mu ìwọlé ní ìwọlánà bí ẹkùn apọkọjẹ yóò tó ọgẹ́. pékélépékélé arúgbó jẹ gbèsè ta ni ó san. ìṣẹ́jú ìṣẹ́jú pa. pa. wọn. pa. ẹnu lára ni bí àkọ́kọ́ jẹ́ tó pa. ìṣẹ́jú ìṣẹ́jú yìí pòròfẹ́sọ̀nà bàbá ẹnu sí lára mu. ìwọlé ní ìwọlánà bí ẹkún àpọ̀kọ̀jẹ́ yóò tó ọ̀gẹ́. ìṣẹ́jú ìṣẹ́jú owó kò sí ohun táyé ò lè fi ní ṣe àpè kánú kò owó mú bàbá ojú ọmọ owó mú ọ̀rẹ́ méjì dolódì á. abẹ mi ti rìn. ìṣẹ́jú ìṣẹ́jú ọ̀rọ̀ físun là ń pa. ìṣẹ́jú ìṣẹ́jú ọ̀rọ̀ físun là ń pa. ẹnu sì lára fọ́ọ̀kẹ́ mu. ìwọlé ni ìwọlánà bí ẹkùn àkọ́kọ́ jẹ́ yóò tó ọ̀gẹ́. yóò bá ọ débì kan yóò tó yín gẹ̀ẹ́sà o. ìwọ ní gbogbo ìgbà ẹ yóò bá ọ débì kan yóò sì ọ débì kan. ìṣẹ́jú ìṣẹ́jú ọ̀rọ̀ fi sùn là pa ìṣẹ́jú ìṣẹ́jú ọ̀rọ̀ fi sùn là pa ẹnu ò sí lára fọ́ọ̀kẹ́ mu ìwọlé ní ìwọlánà bí ẹkún apọkọjẹ yóò tó ọgẹ́. ti gbé wúro dálásà pékélé pékélé arúgbó jẹ gbèsè ta ni ó san. ìṣẹ́jú ìṣẹ́jú ọ̀rọ̀ fìsàn là ń bá pa. fìsàn là pa. ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú wọn. ọ̀rọ̀ fìsàn là ń bá pa. ẹnu ò sí lára fọ́ọ̀kẹ́mu. ìwọlé ni ìwọlánà bí ẹkún àkọ́kọ́ jẹ́ yóò tó ọ̀kẹ́. ìṣẹ́jú ìṣẹ́jú ni rèé bá ni ìṣẹ́jú ìṣẹ́jú lẹ̀dá ń pilẹ̀ ọlá ìṣẹ́jú ìṣẹ́jú lọmọ ń wáyé ìṣẹ́jú ìṣẹ́jú lẹ̀dá ń rọ̀rùn ìṣẹ́jú ìṣẹ́jú lọ́dọ̀ tí wá. Eh, mo ti kásá. ẹ orí pẹ́ nílẹ̀ àdìrẹ́ dada pat àníbò orí pẹ́ nílẹ̀ àdìrẹ́. ẹ jẹ́ ká ẹ já gbogbo sínú orí lè fún wa lówó lẹ́nu. ee Òṣùpá. bàbá yégbè. ẹ kúṣẹ́ o. yàrá jẹ. bàbá o bàbá o ẹ fún wa lówó. olórí oko náà. ṣé ẹni kọjá bí dẹ́tí ṣiṣẹ́ yín ni. ah mo ti máa sọ fún ẹ èèyàn kí láwọn kó tún ní wọn yóò sẹ lọ́rùn gbogbo ilé tó ń ṣe yìí. ọ̀gá ayé nídìí ẹ̀ náà ẹ fún wa lówó náà ayọ̀ sí lọ́rùn ni ọ̀gá. ayọ̀ dìdìrín nu irú ayọ̀ sí wọnú láì ṣe gbé bẹ́ẹ̀ àwọn egbowó oṣù Ah, ṣé kémi ò máa kó sílé kí máa kó dùn kí máa kó dàtà ni nígbà tí èsè pé bóyá ìyẹn ìsanwó oṣù fún ọ ó fún ọ lówó. ẹ ẹ má ṣàdájà àbá ò ó lórí òkú. ẹ bá bẹ́ẹ̀ yà mẹ́ta ẹ bá dúró náà Àjàyí ìyẹn ní pé owó gbà wà lọ́wọ́ ẹ̀ ni àwọn ọmọọṣẹ́ ló ń béèrè pé kò fún wọn lóòlè fún wọn ibùkọ́ tẹ̀ fowó ṣe fàájì. Ah mọ̀ gọ lẹ́yìn kankan mọ̀ sórí àwọn ọmọ bó ṣe ń wò wọ́n o ṣèbí ń gbowó oṣù wọn wọ́n sì ń gbowó iṣẹ́ tí wọ́n ṣe fún mi mọ̀ jẹ́ ká mọ̀ ti torí pé bóyá à ń lọ sọ́dẹ káwá bẹ́ẹ̀ dẹ̀ jẹ́ torí tá a bá ti ẹ̀dẹ̀ dé ọ̀dẹ̀ náà là á padà sí i. mo ti máa ń sọ fún ẹ mo nípa àwọn onímì òde láìkẹ mo dẹ̀ ń bẹ̀ sọ̀rọ̀ mo sọ pé ìyàn òkè láwọn kò níyì wo ó ti ẹ lọ. wàá mo ti máa ń sọ fún ẹ mo sọ pé mi fẹ́ kó máa ní àwọn bọ́ọ̀tì gbogbo nǹkan tiẹ̀ ló máa yé ẹ kó tẹ̀ sí nǹkan tó bá mi sọ mo ń lọ nìyẹn. wà wà wà wà wà wà ní sùúrù ní sùúrù náà ó ṣe àgbọ̀ ó ṣe àgbọ̀ tẹnu tèmi náà sórí bó ṣe ń wo àwọn ọmọ kì í ṣe pé kò sówó lọ́wọ́ mi ìlọ́po ìlọ́po ìlọ́po ń bẹ lọ́wọ́ mi. sórí gbogbo àwọn ọmọ bó ṣe ń wò wọ́n n tí mo ń sọ ó yé mi ntẹ́mi ń sọ èmi Àjàyí Ògìdì olóníkànga àjípọn ní tí mò ń sọ yé mi sórí tá a bá ti fowó bá wọn jẹ́ ní ìsìn nígbà tí ìsìn pé mi gangan mo nílé iṣẹ́ wọ́n kàn fèmi ṣe alákòóso ni tá a bá ti fowó bá wọn jẹ́ ní ìsìn tó bá dọ̀la èèyàn ní rèrè rẹ̀ jẹ́ ṣé ìtorí rẹ̀ lẹ́sẹ̀ wá lọ lè jókòó bẹ́ẹ̀. ìwà àti tani ọ̀rọ̀ ṣíwó lọ sọ tó dìmọ̀ ẹlẹ́nu. èdè ẹ̀gbá yìí náà ni wọ́n fi dá mi láwọn èdè ẹ̀gbá torí wọn dá wọn dá gẹ́yìn níyàwó mo gẹ́ẹ̀tì ẹ̀. pẹ̀lú bọ́yẹ̀ ń ṣiṣẹ́ tó ń bẹ̀ tó ń pa wọn tójú òun rọ̀lẹ̀ wọn lórí ajá wàhálà ajá yóò da. wà wà wà ó dáa máa bọ̀ máa bọ̀ máa bọ̀. kí ni kí wọ́n ṣe. máa bọ̀ jálé sílẹ̀ jọ. ayọ́ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ sórí bó ṣe mọ àwọn ọmọ àgbẹ̀rọ̀ fún àwọn lẹ́nu jù sórí àwọn ọmọ náà fi bẹ́ẹ̀ ṣe gbogbo ara bẹ́ẹ̀ fi gbogbo ara ṣèyàn gidi. ọ̀rọ̀ ẹ ti yé mi èmi náà mọ̀ ọ́ mo mọ̀ pé tó bá fẹ́ mi sílé gbogbo ìwà pálapàla tó mọ́ máa wù nìyẹn ó dẹ̀ ti yé mi ó ní nǹkan tó ń wá lára mi. Ah, ah, ah. ṣé n tí ì fọ lẹ́nu ni sórí tí n bá fẹ́ ọ sílé bí n bá ṣe bẹ́ẹ̀ kọ́kọ́ pàdé wo ajé nǹkan ayẹyẹ ògùn wọn èyí kòkun jẹ lórí eré sórí tí n bá fẹ́ ọ sílé tí n bá ṣe báwọn fún ọ kọ́kọ́ pa èmi. òkè mo ti gbọ́ ó yá kó ọwọ́ yẹn. ẹ kò fún ọ tòwó tó bá jẹ́ pé tòwó nǹkan kékeré sí kí nǹkan tó le tó wẹ́ tó bíntín jù láyé yìí òní kéèyàn kó nǹkan fún yàn ṣèbí kí n kówó fún ọ kémi ó sì dé ibi tí mò ń lọ ni fi gbogbo eléyìí lẹ̀ sórí ṣùgbọ́n má fi òjò àwọn ọmọ má fi gbìn ká. àwọn náà gbọ́dọ̀ jìyà kí n tó jọrọ èmi náà jìyà kí n tó máa jọrọ ni. wo òyà kó wọ ẹ̀ wá náà kókó kó wá. èyí kò fún ọ ìwọ sáṣẹ rọra ṣe báyìí sún sí iwájú ah, ah, ó mọ díẹ̀ ara rẹ. ẹ táwọn kọ́kọ́ wọ̀wọ́ ẹ̀ fún mi. èkó fún ọ sórí gbogbo ilé ìgbé ilé ìkókòkò bọ̀dà nìyẹn bọ́ ìyẹn wọ ilé tí àti gbà owó rẹ̀ kò lè bàmọ́ ẹ̀kẹ́ yìnyín mo ní ṣíṣe yìnyín sáwọn gbogbo ara náà ṣé èèyàn lè fà wá lẹ̀. nǹkan tó bá ti wọ̀n ẹ́ kò ṣe. ṣé ìṣẹ́ tó bá wù mí ẹ sojú ọ̀gá eléré. ẹ ẹ wà lára rẹ. sórí ṣe báyìí. <laughs> bọ̀ ní àyìn. ìbílẹ̀ ọ̀gá ọ̀gá olúùlù dé olúùlù ẹ̀ lọ́la. jẹjẹjẹjẹ ẹ má kì mí ẹ kíra yín o ẹ kí ara yín mo ṣe ń sọ fún yín o ẹ dákun kí ni nǹkan tẹ gbọ́kànlé kí ni páwà tẹ gbọ́kànlé tó fi jẹ́ pé èmi gbé yẹn wá àyìn níjọ́ jímọ̀ ẹ sì mú onítọ̀hún ẹ sì fún lókun lọ́rùn dẹ́ndẹ́ndẹ́ndẹ́ débi pé ó fi mú owó tí ń bẹ lọ́rẹ̀ ó fi kó fún yín àbí ṣé iye inú yóò sọ fún yín pé owó tẹ̀yìn gbà lọ́wọ́ rẹ̀ ìlọ́po mẹ́ta ni mo fi dá padà fún ni. nígbà èdè tẹ̀sí ń bí lèmi wọn pé nǹkan bá ní ẹ bá wa sọ ni ọ̀rọ̀ owó náà wà ní nígbà ẹ̀wì ẹ lọ́jọ́ jímọ̀ ẹ mọ̀ pé jọ jímọ̀ tẹ̀yìn sọ àwa tí máa ń wá nǹkan táyì ṣe jímọ̀ olóyin tẹ́lẹ̀ nígbà ọlọ́run sì ti ní ẹgbẹ́ àwọn wá tẹ́ ti gbé wọn wọlé bẹ́ẹ̀ ti wàánu lẹ̀ làwa ti ń ṣàdúrà pé wọ́n lọ́n nígbà tí ẹni yọ̀bẹ èdè o kó fún wa ní nǹkan tí àyè ṣe jímọ̀ o nígbà ọlọ́run sì ti ní ó fún wa àti fi ṣe jímọ̀ olóyin tíya ó dà ọjọ́ jímọ̀ tá à ń wí ọjọ́ náà dùn Ah, mi ò lè jèrè ẹ mi ò tiẹ̀ ní jèrè ẹ náà tẹ́lẹ̀ kò ní dáa fún ọ fún tó sì sọ. Ah, ah. ká tó wí káyìí ó wá ṣe imú bí ìgbà tí wọ́n mu ọsàn nígbà wọ́n mu ọsàn tán tí wọ́n wá ya tinú ọsàn jẹ tí wọ́n wá fún fún fún fún àbó ya wèrè èmi ló ń bá dáṣà wèrè àbáyé fẹ́ bàjẹ́ ni. ọ̀gá ọmọ yín kọ́ láti béèrè owó ọmọ tẹ́ gbé wọn la tọrọ owó lọ́wọ́ ẹ̀ náà tẹ́gbọ́n wọ́n yín lábá ti owó ni òun nìkan ilé lè mọ báwa jàbá lè lè mọ bú wa ọmọ tẹ́mi gbé wa lẹ̀ gbé lọ́wọ́ rẹ̀ irú ayọ̀ òfowó ẹ ṣe yọ síra yín lọ́rùn àbí mi ò fún yín lówó oṣù níbi iṣẹ́ tẹ̀ ń ṣe àbí ẹ jẹ ẹ jẹ jó ní ó ní nǹkan lọ àbí sẹ́ fowó lẹ̀ ńgbà tí mo ṣe fídọ́ọ̀mù ni ẹ dá mi lóko òwò ni ayé yín fẹ́ bàjẹ́ ni. Ah, ah. ẹ ṣe fídọ́ọ̀mù sẹ́yìn ni. olórí burúkú ni ọ ah, ò ní fọ́tò rẹ̀ ń le ká tó wí kó tó ṣekùn bí agbe pító ṣé èèwọ̀ mìíràn ni. bẹ́ẹ̀ ni mo máa wo mìíràn àyè wò ṣé o rí gbẹ̀rún funfun ti ń yọ bí àgbọn rẹ ni. àgbà ni mo da àgbà ni. ó da àgbà ìyàwó wa tó lé wọ́n mú ọmọ irọ́ ọmọ tó ti yẹ kó bí lọ́mọ wọ́n ń gbowó lọ́wọ́ rẹ wá fún lọ́rùn. ọ̀gá ẹ má bínú sá ẹ má bínú sá ìjọ tábà ti ẹ̀ lówó lọ́wọ́ ó jọba nípa nẹ́jẹ̀ lọ́rùn èpè tẹ́ ń ṣe fún wa ìsín pọ̀ jù sá. mi ò ní jèrè ó ṣòfò ní ó ṣòfò mọ́ tilẹ̀ ní. bá tó wí kó tó sojú sí kọ́ńtì ojú ẹ ti ń jẹ irun jóná ta ló bọ̀ dámọ̀ràn kí ni ríkó bè tó ń gẹ̀ láyé àwọn àmọ́kásì. ẹ ọ̀gá obama ni sa latest titan lọ́ngbòrò ni ẹ tó ẹ̀ mọ iye gẹ̀ẹ́sà. latest latest latest latest. kọ o ṣe pé ń glo àbáyẹ fẹ́ rún wo ẹ mọ tẹ́mi fẹ́ sọ fún yín o bí mo sì ṣe ń sọ ní ìsìn àṣẹ ti gùn oríwèrè lè ṣòkòtò ló ya ni kí ni yọ ọ́ lẹ́yìn ọ̀nà lábẹ́ ọ̀ sórí tí mo fẹ́ sọ fún yín nìsín ni pé owó tẹ́ gbà lọ́wọ́ ọmọ òun ẹ fi dá ìlọ́po méjì rẹ̀ padà fún mi torí ìlọ́po mẹ́ta ni mo fún ọmọ. àwa ti náwó. ẹ ṣé kí ni. àwọn ta ti ná. ẹ wo ẹ wo ọgá a lè rówó àbí kíkí sí ẹ wá ní gan èrò gan la ń gbà ń bí tí tẹ́tẹ̀ kọ́ wà kó tí ó dèjọ́ ẹ̀ fún wa ní gan tá tá tá tá tá ní gbà. ẹ jẹ́ bá kọ́ mi ẹ jẹ́ bá kọ́ mi ẹ jẹ́ bá kọ́ mi pé gbogbo ọ̀tẹ̀ gbà ẹ wá kó bá mi nínú ọ́fíìsì ìlọ́po méjìlá sì fi san pẹ̀lú olòsì burúkú wá kẹ́wù liverpool wọn nígbà liverpool gan rè ní òwò ẹ̀wù wọn wò ó tẹ́ ti tán o. a kò wá a kò wá bẹ́ẹ̀ ṣe ń gbaná àkàrà rẹ̀ fi ń rà àkàrà rẹ̀ fi ń rà. ọ̀rọ̀ lẹ́gbọ́n tó sọ yìí bá a ṣe máa dá owó ìpàdé bó ṣe wá tó ṣe wá débẹ̀ ni pé ṣe ìnáwó ìṣe ọ̀dà o. àìrọ̀ wà ní wàlúùkọ́ padà. mo fi mi mi ò tí ì rí sẹ́lẹ̀ kò sí wàhálà ẹ ṣe máa ṣàràjọ. bóòni sọ pé ó ṣàjọ ó pé báńkò báńkò báńkò mi ò mọrú wa wèrè bẹ́ẹ̀ ṣe fẹ́ràn owó báwọn kò yẹ kéèyàn fẹ́ràn owó jùlọ ẹnu sẹ́tì àbá ti wà déèyàn ṣe. ah <laughs> bóòni sọ wà wáì ẹsẹ wa ká ẹsẹsẹ sọmọ gidi ni torí kò yẹ kójú yín ó máa ràn kankankankan tẹ bá ti rówó báyìí gbogbo òrònú yín ti tán máa lọ sẹnu sẹrẹ jà. owó tí ẹ fún wa ìjọ tẹ wá lọgá ti gbàgbára lọ́wọ́ wa yìí. ṣé mo ní ìgbà ni tí n bá wá gbà kí lẹ fẹ́ ṣe fún mi ṣe fẹ́ bá mi jà ni. Àjàyí báwo ló ṣe máa ń ṣe báyìí. bó o mo ṣe ṣe. ní sùúrù owó tèmi fún wọn bó fi yan sàkánì náà tí o bá fẹ́ yan sàkà èmi ló yẹ kó o sọ fún a ní àwọn kíní burúkú èèyàn gbọ́dọ̀ jẹ́ kí owó fẹ́ wọn lẹ́nu jù. èmi ò láìpẹ́ o òkè ṣé wọn ni mo kówó fún mi ní ẹ̀rọ mi. ìyìn kò fún ọ ìyìn kò fún ọ jàre tó fẹ́ máa fún wọn sáǹsì ni mama bínú lọ ọ bínú lọ ó yà kó fún mi. tó fẹ́ máa fún wọn sáǹsì ni. mi ì fún wọn ṣàgbé yà kó fún mi. o ah, ò mọ̀ sí o. kí ló máa ń ṣe ẹnu ẹgbàá jàre. sálẹ̀ ah, yá ah, èyí yàtọ̀ sí èèyàn àwọn ìyá nìyẹn. ó dá padà fún un. ẹ ẹ ṣe àwọn èèyàn nìyẹn. ó mọ pípọ̀ nǹkan tí mo ṣe ìtorí títí ẹ gangan ni because tí yorùbá máa fún wọn lówó àwọn guys yẹn wọ́n máa jí owó ẹ̀ wọ́n á dẹ̀ máa jí ọjà ẹ̀. ẹ gbọ́ ẹ jẹ ọjà mi mẹ́tàlá yín ò tó bẹ́ẹ̀. anú ti láwọn jù ó ti láwọn jù wọ́n máa ń sọ fún ẹ. owó ẹnu kìnìún lówó wà sówó wà rọrùn báà ni. <laughs> alẹ́ ikú ọ̀sán. o ṣe jàre tí hmm. ká mọ̀ nìṣó níbẹ̀ rà o ti ya <laughs> dọ́mọ ẹbí ń dá mi lọ irun yìí náà ni. ẹ eh, ó yà. Ah. Hey! Hey! Hey! Hey! Hey! Hey! Ẹ̀ẹ́dẹ́gúdú òkú fìtínà báyé ọ̀dádá ti pé wúro dálásà pékélé pékélé arúgbó jẹ gbèsè àgbò bí ó sàn. ṣẹ́jú ṣẹ́jú ìsúná ń pé. kí ni ìṣẹ̀lẹ̀. Ah, ọ̀rọ̀ ara gẹ́gẹ́ mo ṣe ń bọ́ sọ̀lọ̀ sórí gbogbo nǹkan ò bára wọn mu mọ́ o sórí ìyàwó mi ńṣe ní máa ń fitimáìsì mi ní máa ń fitimáìsì mi ní máa ń fitimáìsì mi lójoojúmọ́ nígbà tí wàhálà ìtìpọ̀ àti jẹ ó àti wọṣọ àti àti sanwó náà san kankan lé ó di wàhálà a lè fowó ọbẹ̀ lẹ́mọ́ nísìn àbúrò mi ò yọ ìdínú tí mo ṣe ròyìn pé ẹni tó bá kúkú kú ní kù òun là mọ́ bá jayé ìdí tó jẹ́ wọn á bá ọnu o kó o pe gbogbo àwọn ọmọ ibi iṣẹ́ yín nísìn kó ṣàlàyé fún ẹ pé ọ̀gá mi tún ti wọ ibi o ká sì jọ mọ ọkọ mọ olùkọ́ bọ̀. Hmm? n tá a mọ sọ ni tàbí tá a mọ sọ ni tá a mọ sọ pé kéèyàn kọ́ sí ọwọ́ kọ́mọ kọ́ sí ọwọ́ dáa wọn àti èmi jí tí mo láàárọ̀ tèmi tèmi lọ kọ́ sí ọwọ́ ṣé kò wúlò fún mi ní ìsìn ìrànlọ́wọ́ bíi tí mo ti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ìrànlọ́wọ́ ní ìsìn mi mi mọ́ bí afọ̀gá lọ kọ́ ní ìsìn ni o bí rìwáyà ni o bọ́ọ̀mọ̀ kun ọkọ̀ ni o bí mẹkáníìkì sì ni ọ́ ní tiẹ̀ mọ́ ilébi tó mo tiẹ̀ ti fèrè mú lórí ìròkè náà lọ́wọ́ lè tiẹ̀ wáyé báyìí. o àǹdé mọ̀jà ṣe báwọn mọ̀jà ṣe báwọn mọ̀jà ṣe báwọn rótà tẹ̀yìn wa rótà tẹ̀yìn wa mọ̀jà ṣe báwọn o ọgbọ́n tó bá fẹ́ ta sọ̀rọ̀ mi ò ní kó wá jáde kí solution sì wà ń bẹ̀. mo lè tọ́wájẹ́ pé tó lówó ni níwọ̀nba tí n bá ní dualádùn ànábì òun rèé gbà mọ́ mu lọ ni mo lè ṣe àmọ́ pé kọ́ ọmọ ṣiṣẹ́ bí kọ́ wá bà nǹkan jẹ́ sí mi lọ́rùn láéláé. ọ̀gá ẹ ǹlẹ́ jàre. ẹ ǹlẹ́ báwo ni a ń bọ̀ ṣé mọ́tò ìtàbádẹ́ fún mọ́tò náà inú òkè rẹ̀ kẹ́ gbèsè ẹ̀ẹ́dẹ́rì bá ṣe kún tán báyìí mọ̀kàn wọ́n pé kàn mọ́ gbé sínú òrùn kó ràn ọ́ pàdé ẹni ojú ohun tiẹ̀ wàá sú rárá olórí burúkú òjò ni àfi yìí yìí yìí ọkọ̀ bẹ̀rẹ̀ sí rọ̀ ni ni òjò fi ka mọ́ta. nígbà tó dóorùn rọ̀ ẹ wá gbé kan sínú ebi kan lè gbé síbi báyìí. irọ́ àní ká sá sínú òrùn kó lè gbẹ náà ni dá ń sọ fún yín. wo wá mi tiẹ̀ ó dà kó dìbò pé díẹ̀. pé orí ọmọ ṣẹ́ péjú orí ìtọ̀gá lọ ọmọ ṣẹ́ tèmi tèmi gba orí rẹ̀ péjú tèmi lọ nígbà ẹni kọ́ bọ́ síbí nísìn bó lẹ ṣe máa ń ṣe báyìí kọ́ dáa mọ́tò mi gbúra sí ìbàyí tí wọ́n kó lé ẹ lọ sí ìgbà làádà sí ìgbà ìdá mẹ́wàá tí ó ní mọ́tò máa dé bísà báǹkì pẹ̀lú ojú pẹ̀lú bó ṣe rí inú àwọn àdùn sí. láì tí ẹ sílẹ̀ kó bọ́n mi sọ́wọ́ ga ẹ ṣùgbọ́n láì tí sílẹ̀ kó bọ́n ti máa sọ́wọ́ ga ẹ. tí n bá padà débí lẹ́yìn wákàtí kan gókò mi kẹrẹ kan tí n bá dé tí mọ́tò yẹn ò gbẹ ẹ ẹ níjọ dúró náà gbà yìí. mo mú kọ́sọ̀mọ̀ wá sí ìbàyí ó fún ẹ lówó owó ọgbẹ́ mọ́tò mi sínú òjò mọ́tò ní mọ́tò ìdíbò eh, náà ni mò ń sọ fún mi ìdíbò mi mo kù. tó bá kù sẹ́kù ẹ̀kọ́ ti bẹ fún mọ́tò ni. ẹ jọ ẹ má bínú ẹ jọ ẹ má bínú mi mọ̀ pé yóò bínú ẹ má bínú. wà wà wà à ń de ah ohun ẹ ti tutù jù bóòlù ṣe máa ṣe bí ọ̀dẹ̀ báyìí. a ní customer always tight. always why why kankan kọ no kò í sọ̀rọ̀ why lọ̀rọ̀ ti ń bẹ́ ńlẹ̀ nígbà téèyàn dé kí ló dé tí wọ̀ gan tiẹ̀ mọ́ gbàṣẹ́ lọ́wọ́ wèrè náà àbó òdi pélé ìjọ wèrè torítorí ni. nígbà tí wọ́n kun nǹkan ṣé wò ní yé inú lòkun ló ní kójú mọ̀ pa ni. ó wà mọ́ àwọn àwítàwí táwọn tọ́ọ̀gì ló yẹ wọn ò ní wẹ̀wù wọn mọ̀ ṣe bí wèrè kiri láti pé wèrè tó ṣẹ̀ṣẹ̀ jájà irú wèrè wo lélẹ́yìn náà ìwọ gan o mọ̀ gba tí o yẹ kó kí mi sẹ́mi jẹ́ ẹni tó yẹ pé màá ké lójó mi ò ní ké lẹ́rù ẹ sọ̀rọ̀ ẹ mo sọ bẹ́ẹ̀ ẹ mo sọ bẹ́ẹ̀ ẹ yẹ yẹ yẹ. tí ìbá ṣe pé ọlá ọlọ́run ọlá anú kan ọlá ọpọlọ yìí tó jẹ́ ń já mọ́ wọn lọ́wọ́ wàláhì bóyá ẹ̀wọ̀n lẹ̀ bá ti mọ wá wò mí nísìn. ìkan ní àárín àwọn ọmọ tá a jọ ń ṣiṣẹ́ ọ̀hún olórí wọ́n sí èrè gan mi ò mèyí tó lọ lè ṣòfófó mi ọlọ́pàá wọn fi ń wá mi káàkiri mi ò ṣe bọ́ lọ́wọ́ wọn nù mo já ni. ẹ má jà tán wa kẹrí ilé ayé tá a wà yìí ẹlẹgẹ́ ni o kò dẹ̀ sẹ́ni máa là láyé tí struggle o kò gbogbo ìtẹ́ ṣe yìí ẹ̀kàn ẹ̀yìn lọ nínú ìgbésí ayé ni àwọn kan ọ̀nà kan àtẹ̀ ti ṣe mistake but ọpọlọ yín lẹ̀ lò tẹ́ bá jẹ lọ ẹ jẹ lọ náà nìyẹn but ìtẹ́ ṣe yìí kò sọ̀rọ̀ mbẹ́ ẹnu kìnìún ló wà lóòótọ́ but kìnìún ti gbé mi tó máa ma gbowó apá kìnìún. <laughs> Ajayi ó ga fún ẹ <laughs> so bí ilé ayé náà ṣe rí nìyí ó lágbára o sórí bó ṣe wà ẹ ibi téèyàn bá ti ń ṣe ènìyàn ti ń jẹ so téèyàn bá tọ́lọ́run bá ti dáyàn téèyàn wà too greedy bí yéṣu náà káàdà sọ pé ó da ẹni o i don't know because ibi téèyàn ti ń ṣe ènìyàn ti ń jẹ àwọn ọmọ tó wà lẹ́yìn yẹn bó ṣe ń rówó tó wáyé pé òun sẹ́tù wọn òun sẹ́tù wọn òun sẹ́tù wọn ò nílò problem tó ní yẹn. kí ló wà ń bẹ àwọn sìmẹ́ǹtì tàbá lókun náà lólu ẹ̀ ń dọ́gbọ́n jẹgbọ́ràn. eléyìí tí wàá fi fún wọn lówó story lọ́wọ́ máa fún wọn mẹ́wàá oníkálukú ló ní ìdí owó tó wáyé pé òun ṣètò àwọn ọmọ yẹn ni tó má tẹ̀ rí kan tó máa pa ẹ́ lára gan wọ́n máa pè é sẹ́yìn wọ́n máa sọ fún ẹ ni ṣùgbọ́n ò fún ọ nìkan kan òun dájẹ́ olójẹ́ ah, ah. kò nílùú problem tó níyẹn. àmọ́ uh, ah, mọ̀ sọ bá ń sórí bó ṣe ń wo gbogbo ọ̀gá ní mọ́ finú fẹ́dọ̀ gba ọmọọṣẹ́ o lórí kí wọ́n lè là ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá ní ògbówó lọ́wọ́ ọmọọṣẹ́ o kí wọ́n lè là kí wọ́n lè lu ni o ṣùgbọ́n ọmọọṣẹ́ mi wá wà tó jẹ́ pé ipò ọ̀gá ni mọ́ dùn mọ́ wọn nu tó jẹ́ pé wọ́n fẹ́ eliminate rẹ̀ kúrò ní tí wọ́n fi lè bọ́ sípò òun tó wàá rọrùn ni orí títa mú wáyé sí kẹ́hìndé mú wá ni. gbẹ́nu ẹ sọ̀hún. dọ́mínẹ́tọ̀ gájọ́ máa sọ tádé ò ní ìdí owó láyé sórí nǹkan tí mo kàn fẹ́ sọ fún ẹ sórí hmm? hmm. ilé ayé ẹ̀dẹ́ ni mo wà surprise o so olùwà bá mi fún ọ̀lọ́wọ́ òun wà bá mi kékeré mi wá help ẹ ah, ó yà mí lẹ́nu gan o ṣé bó wà lára àwọn tó sọ káàkiri pé mo ṣe oògùn owó ni tó bóyá mo rí èèyàn kan gbá pé owó mi déédéé lójijì ò mọ̀ bó owó mi ṣe jẹ́ ẹ wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ọ̀rọ̀ rúnrún ọ̀rọ̀ òṣìṣẹ́ bẹ̀rẹ̀ sí sọ mm-hmm. ẹlẹ́mi four one nine ẹlẹ́mi bóyá mo ṣe oògùn owó ṣé mo wà lára wọn. Lámídì mọ́mọ́ rántí ọ̀rọ̀ tí ò ṣe mọ́ eléyìí ń ti lọ gbogbo àwọn èèyàn ni wọ́n pariwo ládùúgbò gbogbo alásìmọ̀ pé Ọbásanjọ́ ti ti pọ́ọ̀tù ńgbà náà lọ́hùn ìwọ nbo ni wọ́n ti ń rí mọ́tò tó bọ̀ lóòótọ́ n ló jẹ́ kémi náà sàn kọ́ tiwọn pé ókè o bóyá lóòótọ́ lóòótọ́ ní tilẹ̀ ń tọ́lọ́run o bóyá ẹ̀ ń lọ lè gba mọ́tò lọ́wọ́ àwọn ẹni ẹlẹ́ni ni o èèyàn mélòó mo ti sọ fún èèyàn kan péré. bẹ́ẹ̀ni ẹ sọ̀hún. ó dà mọ́ mo ti gbọ́ tó bá jẹ́ kí mo sọ fún yàn ní bí ọnu má bínú wò mí ṣe kó sàánú mi. àti ìwà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wèrè èèyàn àti olè ló máa ní kọ́ ọmọ aráyé máa rí di òun ìgbà mi ọ̀rọ̀ máa wà kò ní sáyè àyà wà kò ní sọ̀rọ̀ lẹ́nìí ọ̀rọ̀ wà àyè wà màá wá sọ bí mo ṣe rówó mi fún ẹ ṣe bí ọ̀rẹ́ mi káyọ̀dé ajírọ́ba aṣẹ̀kẹ̀rẹ̀ wà òun ló kàn wò mí kàn wò bí mo ṣe ń struggle pé kò tiẹ̀ help me ó wá fún mi ní nọ́mbà mẹ́ta pé kí n ta ìyẹn bàbá àjẹ̀bù ó fún mi ní thirty one twenty six twenty seven <laughs> mo dẹ̀ ta nọ́mbà mo dẹ̀ ta nọ́mbà tá à wí bọ́lọ̀ ti sọ pé òun dé sínú ayé mi nìyẹn ó japan wọlé ni wàláì mo kọ́lé mo ra mọ́tò mo ṣì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe bọ́lá iná là ń jẹ lé ni. ẹ ò tún sí délẹ̀ kókó ò sọ fún mi ṣèbí mi àti ẹlẹ́kọ̀ ò ṣe ṣàlàyé fún mi wípé bówó rẹ̀ ṣe dénú. ìwọ olówó tó ń sọ fún yàn pé àṣírí owó òun lélẹ̀ tó bá yẹ kó bẹ́ẹ̀ ó ní bó ṣe jẹ́ sí mi òun mo ṣe wá o tún wá bá mi sìnkì tó ń ràn ẹ́ lọ́wọ́ mo ṣì ń ronú sọ̀rọ̀ ẹ̀ ni o ṣì ń ronú sí i ó dẹ̀ mọ̀ pé wọ́n rí pé o tó tún jẹ́ kó wá bẹ̀rẹ̀ ṣùgbọ́n lójú wọ́n mi ṣàlùyẹ. <laughs> Ah, sẹ́ni gbọ́dọ̀ gidi náà sọ nínú àwọn obìnrin tẹ̀wọ̀n abẹ́yìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan sóríire sẹ́ni <laughs> ẹ tiẹ̀ kọ́kọ́ gbọ́dọ̀ ó tiẹ̀ kọ́kọ́ kò í sọ̀rọ̀ pé obìnrin ń advice rẹ o ó gbọ́dọ̀ ràn mí lọ́wọ́ ni ah, Lámídì ọmọ tèmi lélẹ́yìí èmi máa Sunday níléèwé ni ní primary ah, eléyìí tó yẹ pé yóò sun ara ni ṣòkòtò méjì lónìí tó bá ti sun síbi kan báyìí mi ni mo mọ́ bọ̀ ni mo mọ́ lọ bá fọ̀ ni tí ó sì wọ̀ kejì ah, ọmọ mi. orí ẹ ti dàrú ṣé owó ògbẹ́ yẹn àti ṣòkòtò tó máa ń bọ̀ yẹn ló fọwọ́ gbà lé lè sìn. ó ní o ibi téèyàn bá sun sí báyìí òun lè yàn tọ̀ sí ibẹ̀ lèyàn sì ti eh. máa ń jayé rẹ̀. Ah. mo dẹ̀ ti sọ sọ́sọ́ ẹ̀mí mi ti fẹ́ bọ́ èmi kò fún ẹ mọ́. o mọ tèmi sáfẹ́ ní ìsìn ìfẹ́ kó o mọ fún mi lẹ́jà mọ́ kọ́ mi kó o kọ́ mi bí wọ́n ṣe ń pẹja nù odò mo lè bẹ́ sódò tó bá le jù kọ́ mi bí wọ́n ṣe ń pẹja ni. ẹ eh, ọlọ́run náà ló rán ẹni tó là ọlọ́run náà ló rán síwájú tó fi là mí so èmi náà dẹ̀ ti promise pé màá ràn èèyàn kan lọ́wọ́ tí bá ràn ẹ́ lọ́wọ́ kù sẹ́sẹ̀ ń bẹ bó ṣe wá wà nísìn gẹ́gẹ́ bó ṣe sọ mi ní mi ní fún ẹlẹ́ja jẹ mọ́ màá wá mú ẹ dódò báyìí màá tún kọ ẹ bọ́ ṣe ń gbẹ̀jà yẹn so nǹkan tó máa ṣẹlẹ̀ sí ni pé màá fún ẹ ní nọ́mbà mẹ́ta bóyá o máa jalè ní o bóyá o máa forí fọ́ọ̀gì ní o ìwọ ló mọ̀ bó ṣe máa rí owó torí mi ní fún ẹ ní one naira lápò mi tí wàá fi lọ wá owó tí wàá fi ta mo dẹ̀ mọ̀ pé ó sú ọ̀jù tó bá fi rọ́jú ta ìwọ náà là nìyẹn má tiẹ̀ síwọ́ pé kí n tẹ̀ máa máa tọrọ owó lọ́wọ́ mi lójoojúmọ́ yìí má tiẹ̀ lálàáfíà. ẹ kò burú tó bá jẹ́ pé bó ṣe fẹ́ nu tó lè wo lówó báyìí tó bá wù lọ́kàn ara rẹ̀ ló lè fowó rẹ̀ ṣe ń wà mo gbọ́dọ̀ meet up padà mo gbọ́dọ̀ meet up wọ́n sì lówó gbẹ́kẹ̀ irun ibikíbi tí má ti lówó mi padà apára sí burúkú olówó kò mọ̀ dáa ṣùgbọ́n tí tálákà bá padà àpadà sí burúkú tálákà ló dáa jù láyé mm. ṣùgbọ́n tó lówó ọlọ́mọdé àsọ̀rí burúkú. àfọwọ́fà náà ni mímọ ń jẹ. ẹ kí ló fẹ́ mu náà mi tẹ̀ fẹ́ wà láàrú. ní sùúrù ìwọ ló gbé àwọn mọ̀dámù wa. ṣùgbọ́n ìyá alájẹ tó jókòó lọ́ọ̀kan yìí mo ti rí kinní kan ní ojú ẹ ah, pé fúnṣọ àbá sórí pé bí ṣé wọn lè kọ́ àwọn méjèèjì wá sí ìbàyìí. èmi mo bá àwọn méjèèjì wọ láàmì ló tó bẹ mo lè gbéyàn mẹ́jọ kí n tiẹ̀ wo ẹjọ́ bá fún ní kí ló fẹ́ mu sọmọ pé irú nǹkan tí mo bá wà yìí n fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ fún wọn rí ní adúpẹ́ lọ́wọ́ ọlọ́run bọ́lọ́run ti ń gbàkóso nínú ayé àwa méjèèjì torí pé àwọn èèyàn ti dé mọ́ kó sí aláàárín wọ́n jẹ́ àfààyè lẹ̀ fáwọn abínú ẹni kí wọ́n wọlé sí wa láàárín o débi tí àwọn aráalé àbáwọn èèyàn ti ń mú èmi àti ẹ̀pọ̀ tí wọ́n mú wa tó kiri wọ́n wà lànà tálàǹgó fìráyè wọ̀bẹ̀ tí wọ́n mú wa sọ ìsọkúsọ sí ọ létí débi tó àbí tí wọ́n mọ sọ̀rọ̀ sẹ́mi náà létí tí sẹ́mi náà rí ọ bíi pé kíni torí pé àwọn náà ni wọ́n àwọn ni wọ́n ń gbọ́ tẹnu eku tí wọ́n rò fẹ́ yẹ náà ń gbọ́ tẹnu ẹyẹ tí wọ́n rò fẹ́ ku wọ́n àwọn ni wọ́n dé sọ́ọ̀bù rẹ tí wọ́n wàá sọ fún mi pé àwọn ọkùnrin bí wọ́n ṣe ti ń bá rè bí wọ́n ṣe ti ń bá rè. tábà ti gbọ́ tábà ti gbọ́ tẹ́lẹ́kàn àríwá ò lè dàrú tó ti yọ tí mo bá wà ní pé àjàyí ọ̀rẹ́ mi ló wá bá mi lónìí èmi èmi ò pé bísínẹ́sì kan ti wà ó pé kó nǹkan kò ó lè ká sì gba owó wa padà ni wọ́n á ní à èmi ò ní sẹ́ńjì lọ́wọ́ báyìí wá ní à ẹ pé òun náà ti di àwọn owó kan dání bọ̀ ti lọ yáwó nígbàrá òun ti yáwó nígboro pé owó òun ti kó pọ̀ pé kẹ́mi náà kàn wá sẹ́ńjì díẹ̀ wá kí n fi kún kí n sábà fi sàṣẹ pé èmi àtòun lájọ sí bísínẹ́sì yìí ni máa jẹ́ ń báyàwó mi sọ̀rọ̀ bọ́lọ̀ bá ní gbọ́ sí mi lẹ́sọ́ sí mọ̀ pé ilé tá à ń gbé tí wọ́n náà bá mọ̀ pé ilé tá à ń gbé sọmọ pé ilé ilé kọjọ lé ẹran kọjọ lé ewúrẹ́ ni ó ti yọ irú fésìmí àfẹsì ìgbẹ́ ni wàhálà ti ń ṣẹlẹ̀ tá a bá fi lè ṣe bísínẹ́sì yìí kàn fún mi níjọ́ mẹ́ta jọ́ mẹ́ta àmọ́ tó bá yẹ kó o lè ràn mí lọ́wọ́ tó bá yẹ kó o lè ràn mí lọ́wọ́ tó bá bá mi wá owó tẹ́mi náà bá fi lè fowó sí aṣọ rere nu ọlọ́run rí mi ò aṣọ rere nu o. ẹ bàbá gídé mi hmm? kì í ṣe pé bóyá èmi náà lówó kan síbi kan o ẹ dúró ná èló lówó náà. Hmm, gbogbo iye kíye tọ́lọ́ bá fún ọ lágbára náà ni kò sí pé bóyá ó ní iye kan. ṣé wàá rí èmi náà lówó lọ́wọ́ o àmọ́ owó àwọn àjọ tá à ń dáwọ́ àwọn àjọ ìyá mistura èmi mo kówó yẹn dání. owó àwọn ìyá mistura owó àjọ mi ní kó yun náà fún mi. mo ṣòro kó wá ní kókó bàbá bídé ẹ̀rù ń bà mí nítorí o fẹ́ gbà á sí ẹnu ẹ̀ ń dùn ẹnu ẹ̀ ń dùn ẹnu ẹ̀ ń dùn kó o máa gbowó tán kò ní dúró padà. ṣé mi mi mọ̀ mi ọba àwọ̀ jẹ ni ṣé èso ìyàwó mi mọ̀ ni n lè bá ọ jẹ ìyá bídè mi o pé n lẹ́lómi n lẹ́lómi lẹ́yìn rẹ̀ n lè bá ọ jẹ àṣà ní orí ibi oríire ká tún ní kó má ṣòríire bóyá gbogbo wàhálà ìdààmú òjé mi lónìí òjé po lọ́la gbogbo ẹ̀ àti ẹ̀ wá stop àyíké kan máa pariwo lé wa lórí mi ní gbogbo gbà pé ẹ bàbá bídèmí o ìwọ ló fẹ́ fẹ́yàn kan o mm dúró náà jẹ́ kí èmi sọ tẹnu èmi mo fẹ́ fún ẹ lówó ah. ó ti gbọ́ màá fún ẹ ṣóri tó bá di lálẹ́ màá máa rò ó hmm. jẹ́ ìwò dáadáa tó bá dalẹ́ ṣòro wà jọ yẹn màá kó gbogbo ọjà tí bá tà náà hmm. màá kó gbogbo ẹ̀pọ̀ màá kó fún àmọ́ bàbá bídé mi àdéhùn làdéhùn. oh god yín lè bá ọ jẹ tó ti yọ nǹkan bá ń síbẹ̀ bá ń wà. sáàkó wúlẹ̀ fún mi tó bá ti dalẹ́ ọlọ́run kan fún mi níjọ́ mẹ́ta tí màá ti kówó rẹ̀ wá padà kó tó rí èrè ń bẹ̀ ká wá kó nulẹ̀ tá à ń gbé ká lọ gbalé mi tó bá wọ̀ ni o ṣe fún mi má ṣe dáadáa sí mi mọ́ nílé. ee bàbá mi lè mú tí ó dáa ọ̀rọ̀ ti bẹ́ẹ̀ ee ó dáa má jàjẹ́ ń jẹ bí. nílò ṣeré kẹlẹ́lẹ́ ẹ̀rọ bá ọ òbí lè wá ṣọ́ọ̀bù lọ́la lọ́ máa wá bambúrẹ́sì jẹ bambúrẹ́sì jẹ bambúrẹ́sì jẹ. Ah, níta ẹ̀túndé oh, ọ̀rọ̀ ẹ̀túndé kọ́ oh, tẹ bá ń gbọ́ pé ẹ bá mi yọ̀ tèmi ti dára ee ẹ bá mi yọ̀ tèmi ti dára o Àjàyí. ilé ẹfẹ àwẹ ariwo ti pọ̀ jù má bá kántà jẹ́. mo ní ẹ bá mi yọ̀ tèmi ti dára o ẹ bá mi yọ̀ tèmi ti dára o ọmọ aláfẹ́ ni mí ọmọ jayéjayé ni mí o ẹ bá mi yọ̀ tèmi ti dára ee. bọ́dà bọ́dà bọ́dà àwọn àdáwọ̀ kan yín báyìí o bàbá àjẹbùlà wa ta kí takọ́tàmọ́kẹ́ kó yín báyìí. Ah, ó lè farabalẹ̀ ah, kí ló dé ah, aláwọ̀ ẹ̀ ti pọ̀ jù tí wọ́n bá fi irú ẹ̀ ṣe wọ́n láàárọ̀ kùtùkù ní ta. ṣé ọ̀rọ̀ kékeré tẹ̀yìn fẹ́ sọ tẹ́ ń ná gànù wàhálà tẹ bá lọ sọ́dísàn tẹ bá ṣe báwọn ẹ ti já ẹ ti já nígbà tẹ fẹ́ sọ̀rọ̀ kékeré ẹ̀yin gan bíntín ọ̀rọ̀ ẹnu yín kékeré báyìí ni ẹ tún wá ń nàgà. ẹlẹ́dàá mi ò fariwo. ẹ wo ẹ wo ẹ dà síbẹ̀ jọ. kí ló bẹ́ẹ̀ ta pé nọ́mbà ẹ̀ kó já báyìí ta. ẹ̀tẹ́ bá ń gbọ́ seventeen nineteen. farabalẹ̀ mi ò ṣe kọ̀ǹpútà seventeen kí nineteen twenty one ṣe ẹ rí nineteen tó lọ direct ni o. ṣé kí tó bá ẹ páàmù àbí báwo. ẹ páàmù ẹ kẹfì sanders. tó ti mọ ètò owó jẹ bẹ́ẹ̀. ayé bàbá ìjẹ̀bù èlò ló jẹ èlò ní ká gbé ní èlò. ẹ gbé two five lé lójijì. two five three direct. ilé mi ni ẹ̀ ló kọ́ máa ta. eré rẹ̀ rò pé mo wá ṣe. màá kọ́ bí ẹ seventeen nineteen twenty one. òun lélẹ́yìí àròyé pọ̀ jù. ó wà ń bẹ ṣe rí nígbà tí ń bá ẹ padà wá ìgbà ó ní kí n padà wá. má bà jẹ́ tó bá ti di má a tó bí six kó tó padà six result máa jáde o. èmi lẹ́ẹ̀jìrì ń fọ̀. ẹ bá ń gbẹ ẹ bá mi yọ tèmi ti dára o ẹ bá mi yọ tèmi ti dára o ayé àwọn èèyàn bàjẹ́ ládùúgbò mi. ẹ máa lọ ẹjọ́ de result. ayé wọn ta tí bá mi lè padà wá ẹnu ìṣèjọba pàkàlà. <laughs> yéé yéé yéé. ẹ kí ló wá fẹ́ lẹ́rìn sí. Ah, kí ló ní pa lẹ́rìn wo láti yẹ ẹjọ́ yìí kódà tí ẹ bá sọ fún mi pé wọn náà gbóná báyìí ní irọ́ ni ń ṣe ló ń horu yé yé yé yé yé gbogbo ẹ náà ni bó ṣe ń ká korokojo tó dáàyè. ṣùgbọ́n ó ti yé ẹ̀jú lẹ́nu mi ìdẹ́ tí ìfẹ́ kò ní. àà jẹ́ máa lọ ó láwọn ètò kan tí mo tún fẹ́ tètè yanjú sórí tó bá ń gbọ́ pé àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí yẹ ọjọ́ kàràpọ̀ oorun ọ̀ lójú o wọ́n ní ṣe twenty five ni àbí twenty eight ni àbí àdáàsì ni o hébà hébà onílò ní jẹ o ẹni abẹ lọ ṣùgbọ́n òní òní jẹ́ òní jẹ́ kí n lọ sórí nígbà tí ó bá fi di ìwòye ọ̀la tí n padà dé àyìn ọlọ́run owó mọ̀ ti kúnlẹ̀ o. <laughs> jọ̀ọ́ dákun tó bá ti dọ́là yẹn tó bá ti gba owó yẹn ilé mi straight. <laughs> ìgbẹ́lẹ̀ bá gbé pò so nígbà tí n bá fi padà dé báyìí wọ́gán òní ṣe kí ni à ò ní wò rárá rárá ò ní dúró wò sísìn fi mo ní ò ní wò tán wò jẹ́ kí n tètè lọ nígbà tí n bá fi padà dé ká tó wá mọ tí ń ṣẹlẹ̀. ọkọ mi ò tí ì yọ̀ǹde o. <laughs> jẹ́ ń sáré mọ kí n tún lọ kúnlé àdúrà tó wò fi pọ̀ ah! <laughs> gbà síbẹ̀ kiss kiss mwah mwah <laughs> okay okay okay okay okay okay. mo lọ mọ. gbọ́dọ̀ ni ó san ọ̀dàgẹ̀dẹ̀ gúdú oko fìtínà báyé ọ̀dọ́dá tí ń fẹ́ wúrò ń dá làṣà pẹ̀kẹ́lé pẹ̀kẹ́lé arúgbó jẹ́ ìsìn àní ó san owó. múlẹ̀ ńgbà náà la máa tún látò mọ́ láti ọlọ́pàá bẹ́ẹ̀ olè ọlọ́sẹ̀. níṣó. Ajayi bá ń bá ń bá ń owó ti bí bá ń kó bọ́ta wọn ti fẹ́ gba owó ẹ̀ ní mọ́mọ́ ìjà sórí burúkú o. kí ni kí ni ṣe bó ti lọ gbà. ẹ wọ ẹkọ wọn fẹmi jàre. Ah, ah. wo ní sùúrù o ah, ní sùúrù o sẹ́mi ni kí n lọ ka àwọn ọmọ bíi tí wọ́n ti ń ṣiṣẹ́ ni o ti ẹ̀jẹ̀ kílẹ̀ ọmọ òsì múyàwó rẹ̀ bọ̀ gbé ẹ̀ níṣẹ́ ni. lọ́nà gba owó lé kí ni. ṣé o tọ́ sọ mi ni pé o ti gba owó o ti lọ gbà. ẹ bá ẹ bá mi kó owó owó dàjẹ́ ẹ yà gbà. ẹ jọ tọ́ ẹ bá tán lẹ́nu ọ̀rọ̀ burúkú ló kú o. wọ́n lọ ìwé mo gbà mo wo rẹ́kọ̀dù ó náàpù ó wọlé ó máa sọ. yí ẹ e jù lẹ́nu mi ìdẹ sí ìfẹ́ kò ní. jẹ́ máa lọ ó láwọn ètò kan tí mo tún fẹ́ tètè yanjú sórí tó bá ń gbọ́ pé àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí yẹ ọjọ́ ó kà lápò o oorun wọn lójú o wọ́n ní ṣe twenty five ni àbí twenty eight ni àbí àdá sì ní o hébàhébà onílò ní í jẹ o ẹni abẹ lọ ṣùgbọ́n òní ò ní jẹ́ òní jẹ́ kí n lọ sórí nígbà tí ó bá fi di ìwòye ọ̀la tí má padà dé àyìn ọlọ́run owó mọ̀ ti kúnlẹ̀ o. <laughs> jọ dákun tó bá ti dọ́là yẹn tó bá ti gba owó yẹn ilé mi straight. <laughs> fìgbẹ́lẹ̀ bá gé pò So nígbà tí n bá fi padà dé báyìí ìwọ gan ò ní ṣe kí ni ò ní wò rárá ò ní dúró wò <laughs> sísìn fíìmù ni ò ní wò tán wò jẹ́ kí n tètè lọ nígbà tí màá fi padà dé ká tó wá mọ tí ń ṣẹlẹ̀. ọkọ mi ò tí ì yọ̀ǹde o. jẹ́ ń sáré lọ jára mọ kí n tún lọ kúnlẹ̀ àdúrà tó wò fi pọ̀ ah! gbà síbẹ̀ kiss kiss mwá mwá. <laughs> Ah! kí ni bùdáràn ọ̀dọ́ fọlá sáde. sáde mẹ́rin lọ sáde sáde sáde. sáde. <laughs> dákun ṣé onísàlẹ̀. òní òní ẹ̀jọ̀ nítorí ọ̀dọ́ ẹ̀ kí ni bébà kan ló gbàgbé síbi òpònú rẹ̀ gbàgbé bébà mi. bébà. ẹ ṣe sùúrù bébà àbí pépà. bébà bébà ní ìgbà tí mo wá bọ ní àyín mo fi sápò ìmọ̀ ẹgbẹ́ bí tí mo ti mú nǹkan náà àpò mi ó ti bọ́lẹ̀. nínú bébà bàbá jẹ̀bú tí wọ́n ta. ó ti rí ìkọlù. mo sáwò pé báwo ni ìwé ìṣedénú ilé mi. lọ́mú wa àwa olóní. ní sùúrù mo ti ṣẹ̀sùlẹ̀ tó ń ta ni ó sun àwọn tó kó lọ àbí ó sun mọ̀mọ́jẹ́rì ẹ kò ní sun bébà. wọn ló sun bébà. ẹ̀fọ́ ni òun àti pépà yẹn ni mo sun. o ò sun bébà ajé o ajé wa wèrè ní kò súnmọ́ ló ti wá sùn ní bàbá jẹ. ẹ bá àwọn kò sí bẹ́ẹ̀ lọ sùn lẹ́yìn ẹ ṣe àwọn ẹlẹ́kẹ̀ bá àwọn bọ̀ ká. tó bá yẹ pa wàdà ni ẹ dàgbọ́ ẹ stọ́ọ̀bù rẹ o ṣe stọ́ọ̀bù rẹ o ìfẹ́ ìfẹ́ àwàdà sí. má lo ẹfun ìyàwó mi nìyẹn. àjẹnu ẹfun wa jẹnu ẹfun wa. Fọláṣadé simply because o lè sun ṣe àlọ́ lè sun. Àjàyí ah, eh? wọ́n sọ fún mi pọ̀ fún mi kọ̀ọ̀kan lẹ. àti ẹ̀rọ mi ti sọ fún ọ èmi ọwọ́ rẹ̀ lè mẹ́tì gbọ́dọ̀ ọwọ́ rẹ̀ lè mẹ́tì gbọ́dọ̀. ẹ wá wá wọ fọ̀rọ̀ dáńgẹ́ẹ̀dì lẹ o owó àjọ alájọ ẹ̀dẹ̀ ti ṣèlérí pé fún mi ní lọ́pọ̀ ìlọ́pọ̀ ẹ tẹ̀ wo ibi tó dé èmi ò fẹ́ lọ́pọ̀ mọ́ ẹ mi lówó àjọ alájọ kí mo lọ jẹ́jẹ́ ẹ mi wówó àjọ o. ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù pé bò ṣe kójọ mọ́ ni. ọlọ́run ní sí ẹ bí o ṣe wù ọ ìyàwó ìyàwó rẹ mi ló jẹ. ìyàwó rẹ lèmi ò ti gbowó. o lè gbowó jẹ ọlọgbẹ náà sọ ni. wọn kò bá yàrá sọ wọn kó wa lówó. iye ẹ̀dà ó jẹ́ yà gègé ó jẹ́ yà gègé. sinna sinna ní sùúrù jà jọba sọba kó ní sùúrù. báwo báwo báwo báwo owó ẹjọ alájọ owó ẹjọ ọmọ ìṣúra láyé ẹ bọ wo wo àdéhùn láyé o ní ṣe sùúrù. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ní òkúta rẹ ewu wẹrẹ ní ọ ṣé wọn pẹ. nọọsì náà ní ọ̀tá yẹ. sinakọ sinakọ mo ní wá kí wọn ni. ee dìde dìde dìde dìde mo fẹ́ kẹ́ bá mi yanjú ọ̀rọ̀ wèrè tí ń gbé ọ̀dọ̀ yín ní àyìn. ó jẹ́ wèrè kó mọ wèrè bíi. ẹ wo àǹdé ni mò ń sọ ń pa rẹ. tálámẹ́ǹtì mi. òkè kó o ṣe mú. mo ṣe o sẹ́ni mo ṣe wá ṣẹun tó bá jẹ́ gbọ̀n nìkan ni mo ṣẹ̀ ni sẹ́ni gbogbo ọ̀rọ̀ yìí bá ṣe ń pàkó nílé tó bá yọ sẹ́ni bí mo ṣe ṣẹ̀hùn ó wá mú okùn ó wá fi lọ́ mọ́yàwó rẹ̀ náà lọ́rùn. Ah! ó sọkún mọ́yàwó rẹ̀ lọ́rùn ìyẹn ah! kò dá ẹ̀ máa jẹ́ kó pòkùso ni ṣé ẹni tí mò ń sọ yẹ kẹ ẹgbẹ́ náà ẹni tí mò ń sọ ni pé òun gangan ni mo ṣe àyìndé òun ni mo ṣe tí mo ṣe wá ṣẹ̀hùn ó kan ìyàwó rẹ̀ náà àwọn méjèèjì mo wá ṣẹ́ pọ̀ bá. sẹ́rí ah, jẹ́jẹ́ jẹ́jẹ́ sẹ́rí tó lórí burúkú bá ti wà láyé tẹ́lẹ̀ tí ó níṣẹ́ tó yẹ pé àwa mọ́ rí tí mọ iye nọ́mbà ọkọ̀ ni tí ó mọ fẹsẹ̀ dàgbòrò láàmú èmi ní kẹ́ mu ibi tí mo ti ṣe dáadáa kiri ni mo ti gbọ́ pé bàbá Kensington bàbá Àjẹ̀bú pé wọ́n ní nọ́mbà kan fẹ́ wọn kó nọ́mbà ò lè yín lọ́wọ́ ṣé kí ẹ̀gbọ́n nǹkan tó lu ẹ ń sọ ni àní nọ́mbà tẹ́tẹ́ tí ẹ mọ ta ó fẹ́ jáde ó sì yẹ kémi owó owó ti ń di kémi ò lè kémi ò lè gba owó púpọ̀ ìlọ́po ìlọ́po ìlọ́po mm-hmm. èmi ò sì lówó lọ́wọ́ ni mo bá bá wèrè tí ń gbé bí sọ̀rọ̀ wípé bí ó sì ya mi lówó àti wèrè náà lówó lọ́wọ́ ọwọ́ ìyàwó rẹ̀ ló ti yáwó bí gòbè ṣe ṣe ẹlẹ́nu. àyìnbé jókòó náà jókòó náà jókòó náà. Àyìnlé. báyọ̀ tí a ti rọjọ́ wèrè fún. lùsù rukoro ẹ rọjọ́ wèrè o ẹjọ́ ẹjọ́ rẹ̀ ló ń rò ó bóun ṣe hmm. òun ṣe òun tún ṣèyàwó rẹ̀ hmm. ṣé ó dẹ̀ mọ̀ pé kọ́ọ̀rẹ́ méjì bá wà ṣẹ̀mí ń bí ẹ́ náà rògbò ọ̀rẹ́ kíde. kíde ọ̀rọ̀ kíde kọ́ yìí o sẹ́ni bẹ́ẹ̀ ṣe ń wo yìí kì í ṣe kúre o kì í ṣe èèyàn dáadáa o bẹ́sẹ̀ rẹ̀ ṣe gùn bí ẹsẹ̀ wádìí wádìí yìí o tó lórí burúkú tẹ́sẹ̀ gùn bí ìgbà tí yàn náà dòrò sínú kànga tó fẹ́ pọnmi yìí o. léyìí èyí èyí bí ẹ bá rẹ́jọ bó bá rí ọ bóyá kó pa ọkọ tó pa ìdò. kó ṣe yẹ. sẹ́mo tó ṣe ni pé ó wá bá mi ó sì sọ̀rọ̀ mọ́nmọ́rin bíi pé èèyàn gidi ni pé òun òun ti rí ilé ajé òun ti rí owó kan bí kan òun pé kí n yá òun ní owó múlẹ̀ mi ò ní. ó ní kí n báyàwó mi sọ̀rọ̀ mo bá báyà bídè mi sọ̀rọ̀ mo bá gba owó lé lọ́wọ́. wọ̀ wá yá lówó. mo pàṣẹ owó àjọ alájọ lọmọbìnrin ń yá mi ní tilẹ̀ ń tọ́lọ́hùn. owó àjọ iṣẹ́ fi ṣokú ìyá rẹ̀. òkú yàwó lè hàn ṣe káàkiri. bàyá rẹ ti kú ti bẹ́ẹ̀ kò lè sọkú wọn mọ̀. sọ́ọ̀sì àbójáwò rẹ ni àbójáwò yẹ òkú. olùsílélẹ yọ níyà tí mo fẹ́ rán mẹ́kà àbójáwò. bá mi ló kú járe. Ah. ṣé ẹ mọ̀ pé èmi àtọmọbìnrin àyín sọ̀rọ̀ mọ́ nulẹ̀ èmi àti àwọn mi ti dọ̀tà ara wa báyìí ah. èmi ló sì sọ wá dọ̀tà ara wa bó ṣe lọ mú owó tó lọ fi ta tẹ́tẹ́ nù. Ah. nígbà tó ta tẹ́tẹ́ ni àbáràbà lọ àbáràbà bọ̀ wò. kẹ́sì máa wo ajẹ́ o ajẹ́ Bi ten million ló kó lúwa rẹ̀ ó gbà báyìí. ọjẹ ó lọ mú owó ó mú lọ mọdínà ni fọlásadé ti fẹ́ ni èyí olórí ibi sí náà ló o. mo ra fẹ́ fún òun lówó ìmọ̀ kí ti bọ́lẹ̀ bébà tá a fẹ́ fi lọ claim owó. wá ìwé. kò jẹ kó bá jó jẹ ni rẹ̀ bóyá ẹ àmọ́ sísun yóò sún yẹn ìyẹn rẹ bá di. kálánú rẹ ká mú bébà ká lọ fi gboko sí ní ti jẹ. a sọ pé èèyàn mú bébà ó ya bébà jẹ ó sun bébà ọjẹ ọjẹ bébà jẹ bí iṣu díẹ̀ bọ díẹ̀ bọ. má bínú ìgbà èso máa rí owó ìyàwó rẹ sàn lẹ́sìn. ẹni tó jẹ kí wọn bẹ̀bẹ̀ náà tó á gbẹ̀rún owó ni ìní bẹ̀bẹ̀ yìí lè rí. kí ìyàwó rẹ kó kó owó nù kó fi kó gbàgbé rẹ àmì. ẹ wo ẹ má jẹ mọ tẹmí ọsàn fún yín gbogbo tẹ ẹ sọ ti gbogbo àṣẹ tẹ ẹ ń sẹwọn èmi ti mọ bí tẹ ẹ dì í sí o. mo gẹ́ẹ̀tì yín o èmi ti gẹ́ẹ̀tì mo mọ̀ pé bóyá bóyá fífẹ́ ń bẹ láàrin yín kí wọ́n á nà yín mọ́lé. èmi láì kú mọ́ pa èmi mọ́ pa yín mọ́ o. èyí tójú yín máa le lọ́wọ́ dàbí pé ẹ̀dẹ̀jú fún ẹ̀dẹ̀jú fún lórí burúkú yìí ah, ah. ẹ̀dẹ̀jú fún lórí wo tóbi kú láyé ẹ̀ láyé ẹ̀ tàbá pàdé lójú orun gan aṣọ kàkú ìmọ̀jà pàdé mọ́ ìsọ̀rẹ́ òsì mọ́ mọ́ gbélé yín gbélé yín ẹ wò ẹ mọ tẹ́lẹ̀ ọ̀sọ̀ ẹ wò ẹ bí ó yẹ lè gbà ilé ìgbà ilé ìgbà láyé láyé ọmọ ìjà pàdé mọ́ láyé ọmọ kó sí lọ́jọ́ ayé bá níbí oníranú rẹ wọ náà ó yá àyàn lówó kó fi kọ́lé ó yá àyàn lówó kó fi ra mọ́tò ó wá láàkọ́wọ́ ìyàwó rẹ̀ ó kó fọ́ rẹ̀ wọ́n ìwọ ń tiẹ̀ ìwọ náà ìwọ ló mọ̀ ó mọ wọn gbèmí já sí ni olórí kankan ni yí ẹnu kò ṣe dúrẹ́ là ẹnu kò ṣe dúrẹ́ là gbó ọgbọ́n ro máa lò wo àwọn kan wọ́n jẹ́ wọ́n kówó jẹ lórílẹ̀‐èdè nítorí ọ̀hún sálọ̀ síìmù rẹ wà á mú wa kàn pẹ́kẹ́. àwọn láìkí yín gan inú mi dùn gan advice tẹ fún mi ó wá sọ̀rọ̀ kan kó tó lọ lẹ́ẹ̀kan ní tó bá jẹ́ àfẹ́ra sáàfẹ́ ara. àyè kí ìyẹn náà rèé wọn náà fẹ́ yín sí ṣé mi àti rẹ máa ma fẹ́ra gbòó ọkọ mi lè gbó o máa lu mágùrè yìí o ní máa gbó. mo ń gbọ́ kẹ́kẹ́kẹ́ síbi bí ọbẹ̀ akàn. lóòótọ́ ni Eh, Rebecca rè ṣe oúnjẹ àwọn eku kó o bá dẹ̀ fẹ́ jẹ. ọbẹ̀. ẹ á ṣe oúnjẹ àwọn eku bá máa jẹ pọ́ńsì mi ìyá afẹ́fẹ́ bọ́ èkúté. rọ́ṣọ́jú ẹ̀ ó tún ti dé ẹ̀ rèé jẹ̀rí jẹ̀rí jẹ̀rí jẹ̀rí jẹ̀rí jẹ̀rí jẹ̀rí jẹ̀rí rásẹ̀gbẹ̀ jẹ̀rí jẹ̀rí jẹ̀rí jẹ̀rí jẹ̀rí jẹ̀rí jẹ̀rí jẹ̀rí ọmọ ọkùnrin jẹ̀rí kò mọ ọmọdé kò mà rásẹ̀gbẹ̀ òun nìyẹn o. jẹ̀rí jẹ̀rí ẹ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀. èyí ah! <laughs> gba yìí ti yín rọ sójú ẹ nìyẹn. wọ́n ti ẹ̀ ń rọ sójú ẹ̀ tó ń rọ sójú ah, ẹ̀. Ah, ẹ ṣàlàyé ara ń fájò. rọ sójú ẹ̀ mo ti wọ ẹtọ́jọ́ mẹ́ta gbogbo bàrá jì báyìí in fact ó ń ro mí mi lè ṣe kọ́kọ́ mi lè yàgbẹ́ mi ò lè tọ̀. kí lẹ wá wá lẹ́kọ̀ọ́ <laughs> nígbà tẹ́ ẹ̀ bá lè su tẹ́ ẹ̀ lè tọ̀ ẹ̀ lè mú goli ẹ̀ lè bẹ̀rẹ̀ ẹ̀ lè roko sẹ́ẹ̀rí <laughs> ẹni bá rí mi rẹ báyìí ó rí nǹkan gidi e ẹni ó bá sọ mí nù ó sọ ìfà ńlá ńlá ńlá ó sọ nù ẹ fọkàn balẹ̀ sẹ́ẹ̀rí ìgbà tẹ́ ẹ ti rí mi báyìí wàhálà ìtàlá ọmọdé ò ní róbì rẹ̀ kó lóun ò rọ́ lọ́rùn rẹ̀ ẹ ti rí mi nù sọ sójú ẹ̀ làṣà àṣà ni rọ́ sójú ẹ̀ ẹ jẹ́ fún yín jẹ sẹ́ẹ̀rí bó ṣe wà olújìmbìtì rèé ẹkùn ọkọ̀ òkè kò sí awógbà àrùn ni kò sí kí n ti bá ń ṣe yín láyè ẹ fọkàn balẹ̀ tẹ́ bá ti rí i àti jẹ̀dí o àtọ̀pá èèyàn o àti kéèyàn lùlù ya o àti kéèyàn bẹ́lú o àti kéèyàn bẹ́ke o àti kéèyàn bẹ́ òun rèé òun rèé wà fún yín ẹ jàǹfààní rẹ̀ lówó kéke. two hundred lẹ́rọ kan ó bá mẹ́ta five hundred dé ẹ tẹ́rì ẹ mọ̀ fi fọ́kọ̀ mu ni lálẹ́. Ah, ọmọ ayé. ẹ ẹ̀gbọ́n mi orí ẹ wà ń bẹ fọkà síbẹ̀. ìwọ mọ lálejò báwọn fún ọmọ ẹlẹmi ní kọ́kọ́rọ́. ẹ má kọ bá mi ra kí n bá lọ ọmọ ayé. ẹ ṣé ẹ̀gbọ́n mi kí ló dé fọkà síbẹ̀. ṣọ́ọ̀ṣì. ẹ ẹ ẹ má bínú o arákùnrin tó lọ ní ìsinmi ṣé ibi ní ń gbé ni. ó lẹ́nu bàjẹ́ ibẹ̀ wọn mi lọ ẹ̀gbọ́n mi nínú ilé ni orí ẹ wá ń bẹ bàjẹ́. mo sọ náà <laughs> ojú wọn fẹ́ẹ́ jojú mímọ́ fẹ́ẹ́ jojú mímọ́ ládùúgbò yìí gẹ́gẹ́ bí mo ṣe ń bá lọ ẹ ti ẹ̀já pa eléyìí ti sẹ́gbẹ̀ẹ́ kan ṣé ẹ̀yin náà já sí àwọn àṣà tó á lè tó á là gangan <laughs> ni. mo já sí bàjẹ́ gbogbo ẹni mo mọ̀. èèyàn ah! lè mọ ẹ̀kọ́ ọmọ goro níyẹn èèyàn lè mọ o èèyàn lè mọ o ẹ̀yin ẹ má wàá bínú o nǹkan kan ti wà tí mò ń wá ẹni tí mo rò pé ilé ìjà tí mo fẹ́ fún un ẹ mọ̀ bí kéèyàn fẹ́ ṣe èèyàn láǹfààní sẹ́ẹ̀dì bàbá aláyé kan ń bẹ̀ ó kọlà o ṣùgbọ́n ó ní burúkú owó lọ́wọ́ ṣùgbọ́n ó fẹ́ràn obìnrin ìsì máa ń náwó fóbìnrin níbi ẹlẹ́dà ìdí nu tí mo ti wá wò irú yín lẹ́lẹ̀ lẹ́lẹ̀ ṣọ́ọ̀pù dáadáa lẹ́lẹ̀ jẹ́ dáadáa ṣé ẹ lè ṣe irú kí ni. o tèmi gan lẹnu lẹ o. ẹ ẹ ah, ó ti tán <laughs> iṣẹ́ ti di ṣíṣe nu iṣẹ́ di aláṣejẹ òun ti di ọmọ aláṣejèrè sẹ́ẹ̀rì ẹ̀mọ́tẹ́mi ò ṣe fún yín ìjọ́ ta bá ráyè dáadáa arákùnrin ní ìmúwa báyìí. àbí ká máa jọ lọ́sìn. a lè jọ lọ́sìn mo gbọ́dọ̀ ẹni tá à ń gbéyàwó gbọ́ àbá ò gbọ́dọ̀ mọ ga. ẹ ẹ kò sí wàhálà. ẹ jágan o ìmọ̀ ẹgbẹ́ èèyàn tí òjá ká sí mu mò ń pè ìmọ̀ ẹgbẹ́ jágan ṣé wàá rí eléyìí tí ń bẹ lọ́ọ̀ mi tẹ́ fẹ́ ra ẹ̀ mo wá fi ń dá yín lójú pé ńlọ wá báàfù kan wá tí àgùnmù yóò kunu rẹ̀ ń gbé fún yẹn fìtílé ẹ fún gbogbo àwọn ará àdúgbò ẹ̀ mọ̀ fẹ́ ẹnikẹ́ni jẹ sótìyẹn ṣùgbọ́n iṣẹ́ tí mo sọ ọ̀hún bá babaláyé náà ń lọ ṣàlàyé fún un pé mo ti rí ọmọ tó san òtó náà ń ti pọ́n yín lé dáadáa ẹ̀yin lè rí ibi gbà <laughs> ó ti yé yín <laughs> ẹ lè ẹ lè kí mú ijọ́ rárá mú. àwọn ah, gan ṣàlàyé. ṣùgbọ́n bójú bá yẹjú kó mọ yẹ o. ohun ò ní yẹ. bó bá ṣe ń kan sí ẹnu báyìí kó mọ kán lẹ o ah, fifty fifty la máa fi ṣe no shit. <laughs> iṣẹ́ ti dé ní ọmọ aláṣẹ bó sì ti di ọmọ aláṣẹ ẹ má bínú kí ló kọ tọ̀rọ̀ yìí. Ah! mo bọ́lá ń dúró <laughs> ẹ̀wẹ̀ ẹ̀fùgẹ́lẹ̀ bá gẹ́kò nígbà tí ó bá ìdìrọ̀ lẹ́sìn sí ìgbé ti bí wá fún ilé alákọ̀ọ́kọ́ ìyẹn ti sọ fún arákùnrin ṣègbè ẹ̀yin náà mọ kí ni ṣe ah, mo mọ ṣe bàjẹ́ kí ni ṣe fún ilé oògùn rẹ̀ ẹ̀ eh. eh, ṣé mi ò lè. Eh, tí ọ̀kan lẹ̀ sí. <laughs> ẹ yá mi sí rọ̀lẹ́ ẹ bọ̀ kọ́ balẹ̀ rọ́lá tó bẹ̀. Thank you. gbogbo ẹ̀ ń pariwo látara gbogbo ẹ̀ ń bọ̀. bóòlù oyà bẹ́ẹ̀rù bọ́tà òwò nísìnyí báwo kò kọ́ ọ́ fẹ́ gbẹ́jọ́ kàtà máa ń mú nǹkan kankan báyìí náà òyìn ìfẹ́ bó ṣe mọ̀ ṣe rárá. èwo ni kólekóle tíyan bá ti débi iṣẹ́ yẹn mọ̀ ṣe ni o. o fara burúkú balẹ̀ bí mo ṣe jí báyìí ìfọ́nù ìṣe nǹkan kan tí mo ṣe ń bọ̀ pé kí n kọ́kọ́ ṣe ọrọ̀ ajé lọ díẹ̀ náà nígbà tá a sì dé àyín nísìnyí olúwa rẹ̀ ò tí ì pa nǹkan kan. wíwo olùròyìn kìíní fún mi pé tíyan bá ti lo gbogbo kìíní yóò ṣe báyìí ni èyí ó náà san gbogbo ẹ̀ ó sì kí ẹ̀ ń tètè ló ti ń lò báyìí ní ìsinyìí. náà ti lò so kì í ṣe pọ́rọ̀ kìíní gangan ló jẹ́ ló gbé ń wá ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ràn ra wọn lọ́wọ́ ni nígbà tí n ó ìbá ètò iṣẹ́ rẹ̀ tán fún mi lọ́sẹ̀ tí ń bọ̀ tíṣẹ́ bá ti lè dún gbì í pé mo tó ṣe ọmọ nǹkan báyìí mọ́ wàá gọra rẹ o mo fẹ́ kó o bá mi fìyà jẹ ọmọ yìí kó o fọ́ kùtùkùtù ni o. náà ni kí n bá tètè lo eléyìí nísìn nígbà tá a bá fi débẹ̀ yóò ti mọ ṣiṣẹ́ màá débẹ̀ màá mú ọmọ bí màá bá yí ẹ̀jẹ̀ mọ́ bẹ̀. kèèyà mo ṣẹ̀ṣẹ̀ ń bá a sọ ni pé ọ̀rẹ́ mi kan wà tó ń bẹ lọ rẹ̀ wípé ń mú wa kì ṣùgbọ́n mọ́ ti rọ̀ sí mọ́ rọ̀ mi rárá. ṣé bá ti fún ọ ní olè kókó tó fẹ́ sanwó rẹ̀ tẹ́tí màá ní sanwó ọ̀rẹ́ mi mi ò sí òkú ọ̀dà ìwọ lọ́ra ọkọ̀ kó fi wá tí ní bọ̀ jẹ́ kí nǹkan bàjẹ́ ní ọkọ̀ tí màá ní bọ̀ sí. ọ̀rẹ́ rẹ̀ ní káyé rẹ̀ ó bàjẹ́ mo mọ̀ ẹ́ pé ó mọ̀ jẹ́ náà ni. òun <laughs> rè o tó bá ń gbọ́ olújìnbìtì mhm. olújìnbìtì rè o eléyìí ni wọ́n ń pè ní jẹ̀dí tó bá ń gbọ́ jẹ̀dí ò máa kọ̀wé égbè jẹ̀dí ò mọ ọmọdé égbè jẹ̀dí ò máa ràgbà égbè jẹ̀díjẹ̀dí jẹ̀dí égbè jẹ̀díjẹ̀dí jẹ̀dí ẹrù nu ọkọ̀ yẹn lẹ́fọ̀. bó lè yóò ṣe lélẹ̀. sórí bó ṣe wà ó ya wèrè gan mọ́ ló lòkulò o so mọ̀ ẹ́ pé àgùnmu táwa ń ta yóò ní NAFDAC o bó bá lò lòkulò kò overdose tó bá lọ kó mi ayé ẹ̀ tanu o. eléyìí òun ni wọ́n ń pè ní ọkàn ẹ̀ ó fọ̀ pa àsọmọ́ni rẹ̀ kété sórí bó ṣe ń wo yìí èèyàn fi sínú ẹ̀kọ́ gbóná ní láàárọ̀ téèyàn bá jí kéèyàn tó jẹ nǹkan kan ó wàá lùpọ̀ ó dá mẹ́ta ó ti yọ ìdá kìíní ó lo njọ́ kìíní tó bá dalẹ́ tó bá fẹ́ lo talẹ́ náà ẹ̀kọ́ tútù ló fi fọyín mu ìdá kìíní ó lo njọ́ kìíní ìdá kejì ó lo njọ́ kejì ìdá kẹta nígbà tó bá fi wá lò tán tó bá ìdíjọ́ mẹ́rin ní ti mú ìmí ìwà fún ọ tó tún lò hmm, torí pé nígbà tí ó bá ìdíjọ́ mẹ́rin gan iṣẹ́ tiẹ̀ ti parí ní ti tó sẹ́ tán kémi ò kàn gbé sí ayọ̀ lẹ́nu rẹ ni mọ́ lu ilé tó bá kọ́kọ́ dàjẹ́ ó gbọ́ kra ka ka ka egun ẹ̀yìn rẹ náà nù kí wàá rí yóò ṣe jàǹnà báyìí ibi tó bá kí bọ́ báyìí ayé ń tọ́ yóò sunkún ni sotí ọ já filẹ̀ bá dákun sẹ̀mí lọ́wọ́ jọ mo lọ bá ọ parí ọmọ mo tún fún ọ níṣẹ́ irinṣẹ́ tó fẹ́ lò yìnyín ni ó bọ̀ ń lọ sẹ́ ń lọ ni ṣé kí n ṣe ọ lọ́wọ́. tí ẹ máa ṣe irú èmi lọ́mọ tàǹkàbù lọ́mọ ni wọ́n fẹ́ tà rárá mọ́ ni. nígbà táwa jọ rẹ ni kémi ò jẹ gbèsè sí ti tàǹkàn kan ó mọ pé mo ṣe fàwìn sẹ́wọ́ yìí àwìn lólúwa rẹ ó bàdà lẹ. o lè rí o lè rí. o lè rí. ọlọ́run ṣe ọlọ́run ṣe ọlọ́run ṣe ọ̀tà lọ́gbọ́n. ìyá mi wọlé lẹ́sẹ̀ kí n kò rí yín rè mọ́ pé kí n wá wò yín. kí ló yẹ tí wọ́n tẹ̀lé ìyàwó mi yìí. àyìn ìbọn ìbọn tẹ̀lé ìyàwó yín. mo rí ẹtọ tẹ̀lé ìyàwó mi wọlé. tani tani tẹ̀lé ìyàwó yín ṣe eh, wọ́n sọ fún wọ́n sọ fún yín pé mò ń wò di àwọn ni. ń ṣe òlẹ̀ mọ́ mi èmi rò lẹ̀ mọ́ lẹ́yìn. irú mi ò wo ọwọ́ sàlẹ̀ wo òkè ni mò ń wò mò ń wò gèlè ibi hmm. gèlè <laughs> ibi gèlè ẹ̀ ló wò kí ni mo kí la rí gbọ́. ṣẹ́yìn tibí ni mo wá gba owó tibí tẹ jẹ mí tẹ́lẹ̀ fún. wọ́n yáwó lọ́ọ̀rẹ́. Ah, níbi mo ṣe fẹ́ràn ìwọ ọmọ olórí rogodo bíi tàgbọ̀n yìí bí mo ṣe fẹ́ràn ẹ̀ tó o mọ̀ pé mo fẹ́ràn ẹ̀ gan ni nínú gbogbo àwọn tẹ́nàtì tó wà nílé pátá ìwọ ni mo nífẹ̀ẹ́ sí jù. o fẹ́ gbọ́ o máa gbowó lọ́wọ́ tálámàǹtì o máa gbowó lọ́wọ́ láńlọ́ọ̀dù òun léjú wọ́n ní owó yẹn gbá o. gbọ́ ẹ̀mí o lè. ẹ̀ẹ́n èlò owó èlò gan-an owó yẹn yá lọ́rẹ̀ẹ́ ṣe iná ìgbọ́ bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ wọ́n yá six thousand lọ́wọ́ mi. Hmm. èèyàn kan lè ná. wà ẹ sọ̀rọ̀ tí wọn náà ń lejú tó ń lejú yìí jẹ́ ká fi sí ọ̀sẹ̀ méjì sígbà táwa ẹ̀ máa fún wọn. èmi ọ̀sẹ̀ méjì ọlọ́run ni jẹ́ àwọn tàlẹ́ bẹ́ẹ̀ fún lọ́sẹ̀ méjì ọ̀sẹ̀ méjì ti pẹ́ ju ẹ̀ṣẹ̀ fún mi lóṣù kan kẹ́ẹ̀jọ́ ojú oṣù kan bàbá rẹ̀ bìkà kéde kó ń bù yín báyìí lẹ́sẹ̀ ó dá ilé ìgbà yẹn kan ń gbowó náà lọ́wọ́ rẹ̀ ó kọ̀wé náà. Ah, ẹ máa gbẹ́jọ́ tẹ̀ ń dá ah, lẹ́nu ni tí wọ́n sọ fún mi pé wọ́n sọ fún mi pé owó lé ni wọ́n ní kí n bu àwọn láṣìírí níjọ́ tí wọ́n lòde ẹlẹ́gbẹ́ wọn kọ́ ni. ẹ ọgbà àwọn èèmọ̀ ìṣeré ni fún mi ní ìjọ mẹ́ta péré. báyìí bìkà. ìjọ mẹ́ta gan pẹ̀lú fún mi dọ́là bárẹ̀bẹ̀kà ilẹ̀ ẹ̀yá lọ́wọ́ ọmọkùnrin ìdúró gbọ̀gàdàn yìí kó ń rànjú mọ́ yín kí tálámẹ́ǹtì kò má ẹlẹgẹ ẹ wo tó bá ti lé yọ mẹ́ta kò sí tí ì lè dánwò nu lé yìí o kọ́ máa ṣe kọ́ máa ṣe mi ò mọ wà kọ́ máa dà olùrà ni ọ̀rọ̀ yìí o òmùsùlùmí mo jẹ́ onígbèsè fóòtọ́ ọ̀rọ̀ kí ìgbà yẹn nígbà mo ti sọ tún kọ́sẹ̀ méjì tí ó gbà ẹ ọ̀tún la ń bọ̀ bá dẹ̀ tuntun la tuntun la wa bẹ̀. ebe yìí ni ẹkùn rè ẹkùn rè ojú ẹ̀ lórí ṣé o ti mú owó agreement wa. àwa lọ́ọ́ mi bí ẹni tó máa jáde ò tí ì jáde. bàbá wéré lémi tí wèrè mi bá ti ṣí láti mú un ṣe ó máa padà sí ṣòdì tó bá ti wọ̀ lọ ṣòdì á tún padà sí abẹ́ bíríìjì làbá sún kẹjà from ìkẹjà òdì márùn kọ́ nìyẹn kò yé yín tí wèrè kan bá wà nílé tó bá lóhùn ní jáde ẹ̀yẹ́kẹ́ mi mọ̀ kò yé yín ká lè mọ nǹkan tó fẹ́ ṣe mò ń gbọ́. gbogbo ògùn ògùn ká bá máa léèyàn jáde nínú léyìí ògùn la fi ń lé ènìyàn jáde. dírẹ́fà dẹ̀ ló. dírẹ́fà rà ògùn àgbẹ̀ ẹ̀ ògùn àgbẹ̀ ẹ̀ irúmọ̀lẹ̀ wò ó kó bá ti ṣe dẹ́ ẹ̀ ká bá ti wá bá ṣe máa ṣe kóògùn bá ti gbólítọ̀ ń jáde ṣé o mọ̀ pé irú yàrá yìí wọ̀ máa gbé kóògùn bá ń gbébẹ̀ pẹ̀lú rẹ̀ o kò ní ní ásídẹ́ǹtì lọ́nà rárá yàrá yòókù bá ti gbé kálẹ̀ ènìyàn jáde rárá ti gbé èèyàn jáde ẹ̀ ìwọ́de ní dédé lẹ́yìn òun ló ní yàrá tó wá sí. pàtó rẹ ní ìwọ rẹ ní yàrá yóò mẹ gbà. ẹ ṣe rí ìyá mi a dà fún ẹ ògùn máa pa wọn ta ẹ. àṣẹ àṣẹ àṣẹ ayé ọjà máa bàjẹ́ àṣẹ o. ẹ wo ẹ bá gbọ́ tẹ́nì kan bá lóun ní wèrè nílé ẹ jẹ́ kí ni wọn. tẹ́ ìbájú wa mọ̀ pé wèrè wà nílé yẹn ló bá láìkì ẹ ní sùúrù àbá ìtòrí ẹ̀dẹ̀ méjì fẹ́ gbà lé yín o ti gbọ́ pé wọ́n sọ pé ẹ ní sùúrù wọ́n máa ń fọ̀bọ̀ èmi gba lé ni ẹ kí n bá fún yín tí wàá ẹ̀ máa gbọ́ tó bá lóun ò ní lọ ẹ̀yin kẹ́mi wọlé ń sùn kẹ́mi dẹ̀ wọbẹ̀ kẹ́mi dẹ̀ kẹ́rù jáde kó dẹ̀ bọ́ ta. Ah, ọmọ ta ma ṣe ẹ ìwọ ló ìmá ṣiṣẹ́ yẹn ṣùgbọ́n ìwọ ṣe párò lọ́ba ìlọ párò lọ́nà màá wá fún ẹ lórúkọ ètò ìṣèjọba ah. ṣùgbọ́n. ayé tó ṣèjọba dẹ̀ dídà ah, ògùn àpáyọ eh, eh. ẹ ikú sọ̀rọ̀ òṣù máa gbowó mi. ẹ mọ̀ mí o. ayíǹde rè jẹ́. ẹ lọ bèrè mi lẹ́nu ìwé àmọ́ ọjà mo yé mi nígbà mo sọ nìyẹn àwọn àfihàn ẹlẹ́bẹ̀ mi. ó yé mi o ti fún lówó náà. ó ti yé mi. o fún lówó náà. bẹ́ẹ̀ni àbí o lájà o. orí ẹ pé ọmọ ọ̀tà. ogo ogo ní. bàbá rẹ̀ bẹ́ẹ̀ ilé ìbáwọlé ajẹ́gbèsè ajẹ́gbèsè ìjọ yẹlé ìbá bí ń jò mẹ́ẹ̀ máa wọn ọmọ kí ni tiẹ̀. kéde kéde kéde. ṣé mo ní ojú kí ló wà adé. kéde. ọmọ adé adé adé ẹ adé lóde. nǹkan tẹ́mi máa ń sọ fún yín nìyẹn nígbà tẹ́ fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ ti lè bomi ju ẹ kébù lè máa bá mi fi ṣe ẹ sọ porí mi tóbi kí ṣe porí mi ló tóbi fìlà ni mo dé fìlà ni mo dé wọn pè kó o fẹ́ kó o fẹ́ kí ni mo bá wa Ọlọ́run ló bá ṣe rí ẹ̀dá èèyàn ò lè bò fún rè ọpẹ́lọpẹ́ ìyá síbi òun ló ara ja ìlànà tó fòye ìrajà lọ́wọ́ mo wá ní kí n má wulẹ̀ lọ kí n wá fi sanwó lé oṣù méjì ẹgbà owó lé oṣù méjì ẹmú rí sí tiwa tí tó kó wọlé. èwo ni tó fi sí abíyá yìí. Ah, ẹ bá wọ bàbá lọ́dún eré burúkú wà lọ́wọ́ yìí ẹ̀yin wo kí ni méjèèjì tún náwó síbẹ̀ nígbà tíyàwó yìí wà lórí ìjókòó. wọn náà wọn sí ìyá fi ń kùnkùn lábẹ́lẹ̀ ó ti mọ ó mú ìtọ́nà ìyẹn <laughs> náà dà wọ́n ti ń ṣe bíi ti pẹ́. wo láìlọ́n yẹn láìlọ́n yẹn tó wà mí. tàbí ayé. ele <laughs> fólíbàgì ni mo fi máa ń sọ mo máa ń tọ́jú ọmọ owó mi sí fólíbàgì ni máa kó owó mi sí inú fólíbàgì ni máa. <laughs> torí ọlọ́run. fólíbàgì. olùyẹn olùdásá gbàlá mi èmi ni mo ní owó ọwọ́ ẹ̀ yìí. ẹ bàbá bàbá rè kà. ìyá rẹ̀ bẹ̀. kó owó tí yín wá dé abẹ́ kìnní rẹ̀. kí ni tiẹ̀. báńgó mi. bàbá náà lọ bá mi gbé owó mi. bàbá aládùn bẹ́ẹ̀ ṣe ṣọwọ́ yẹn ò jẹ́ àbí tẹ́fẹ́ gúúsù yẹn ò jẹ́ bí ni mo ní. mi ìwé bí kankan sọ owó mi ni owó tó wà lọ́wọ́ ẹ̀ yìí ẹ má gbà mí ó fẹ́ fìyà jẹ mi torí mi ò lọ́kọ lé mi. kówó bó lówó o. àrùn ní ẹwẹ ẹwẹ ẹnà sọ ẹnà sùúrù. olùkọ lé báwo. ẹnà sùúrù sí. ibo ló tún lówó yìí. èmi ni mo lówó yìí inú kórè bàjẹ́. ẹ wo bàbá mi ti olówó ṣeré o. bàbá landlord ṣé owó yín ni. owó mi ni. ó dá yín lójú. ẹ gbọ́ bẹ́ẹ̀ lójú eléyìí tó pọ̀ jù. ẹ wo ẹ jẹ́ ràn yín lọ́wọ́ ẹ jẹ́ ràn yín lọ́wọ́ fún nǹkan kan no network sẹ́rí a lè gbọ́rọ̀ yín bí tí mo bẹ̀rẹ̀ ń gó sí bẹ́ẹ̀ ni mo ti ń gbọ́ ogun tẹ́ ń sọ a lè gbọ́ ọjà láàrin tẹ́nàtì àti láńlọ́ọ̀dù ká mọ̀ dà sí i. èmi yóò tiẹ̀ sọ̀rọ̀ jọ owó mi ni. ẹ mọ mọ èmi yẹ jẹ́ kí n tí ò yẹ kó yẹ èyí tèmi fẹ́ sọ fún ọ ni pé bàbá láńlọ́ọ̀dù ní oògùn oògùn tó lè fi pààyàn tó bá yẹ pé owó bàbá láńlọ́ọ̀dù ní mú un lẹ̀ fún wọn ní ìsìn kó tó di wàhálà. orí èmi mo lè wọlé bóyá kò gbọ́n tí mo sọ kó lè sẹ́ni tó lè gbowó yìí lọ́wọ́ mama no network tó bá jẹ́ wípé bàbá láńlọ́ọ̀dù ló lówó tí ń bẹ lọ́wọ́ yín bàbá láńlọ́ọ̀dù lóògùn ikú ni o èyí ò yóò kú èyí ò yí ìpaná. Ah, nǹkan burúkú nìyẹn kí ló dáa kí ló ṣe fún kí ló kí ló ṣe fún ìtẹ́sọ́ pé máa pa wọ́n kí ló ah, àánú yín ṣe mí àánú yín ṣe mí no network tí mo sọ fún yín ni pé bàbá láńlọ́ọ̀dù oògùn ó wà òrùka gbogbo ẹ̀ wà fún ẹni tó bá jalè gbà ikú òun ni o ikú ni o eh. bí wọ́n jẹ́ pé kò sówó yín ní ìṣe tètè mọ fẹ́ ṣe o. wọ́n ní oògùn burúkú burúkú. Ah, ah. oògùn wa oògùn gidi. fẹ́ni tó bá jẹ́ owó wọn. oògùn gidi ará Abẹ́òkúta ni wọ́n o. ẹ eh, ẹ eh. kí ni kó bẹ yá mú ìdí tara lọ máa padà wà rí o tó ti ẹ̀yìn mi ò jí tara yẹ pé mo jí tara náà. mo ṣe mọ̀ pé wọ́n mọ ilé ọpọlọ ah, ó ti pẹ́ tí mo ti máa ń wù ẹ́ náà. wọ́n ta ọpọlọ ni. ee onere kìíní burúkú yìí. orí ẹ̀ tó ń lókùdú bíi àtọ̀ yìí burúkú ọpọlọ ló wà bẹ́ẹ̀. Ọlọ́run kí ni irú wá wà nínú ilé fún tàà nílé kí n kọ wa owó yín kò tù hmm, sísì mẹjẹ mi fọ́ọ̀rì ó kò tù. owó lè sí. tó ìyàwó rẹ̀. mo ìyá ẹmú tí o kù. gbàgbó mi àrí máa ẹmú tí o kù kí ní jáde. èmi ń fọ owó ṣeré báyìí bá ń gbowó. èmi lèmi fi ọ̀rọ̀ owó tàfàlà èmi lèmi fi ń tàfàlà. Àyìndé. barista ni. mo ṣẹ̀ṣẹ̀ rí pé ọkọ̀ gbádùn wo kó owó yẹn fún bàbá Rebecca tó rò ń rè lówó rẹ̀ àbí ìwọ rẹ̀ nọ́ọ̀nẹ́tíwọ̀kì ìjòwó rẹ̀ náà ṣọ́wọ́ rẹ̀ wà. n kò bíi àbí ah. kóńkóńbìlì o. sẹ́wọ̀n amẹ́gbà ah. nígbà tẹ́ yáwó tẹ́ wọ tẹ́ wọ ẹ̀wù tẹ́ sọ pé kò sówó náà yín tẹ́ fẹ́ lọ ní lóde. a ti ṣàdéhùn ọ̀túnla. ẹ wo bẹ́ẹ̀ bá ti èmi kọ́ ẹ fọ̀ túnla lẹ̀ màmá gba tù lọ́túnla. n máa lé kúrò nílé ire yẹn o. Ah, ó wà lára rẹ. Hmm, barista ni. wàá rí màá ṣe é bá a rè mí ó dábàá wo ìwọ máa wọlé lọ́ntì rẹ̀ dábàá rè báṣọ ò ṣe ṣe kówó rẹ̀ kówó rẹ̀ wà lábẹ́ gbèrè kọ̀ọ̀yàn no nẹ́tíwọ̀kì kíkọ́ owó yín wá débẹ̀ kẹ́hìn náà tọ́jú owó sínú gbèrè kọ̀ọ̀yàn no nẹ́tíwọ̀kì fún báńkì yìí rẹ yẹn náà. o mọ ibi tí mo kó ibi tó bá wù mí ni mo lè kówó mi sí. ẹ lábẹ́ gbèrè kọ̀ọ̀yàn tẹ́lẹ̀mẹ́ǹtì roma tọ́jú owó sí. ṣé ń gbọ́ kọ́ńtàkọ́ńtà ò gbọ́dọ̀ rán òun rún jáde. Ah, bàbá Rebeka oníṣekúṣe rèé oníṣekúṣe rèé n ò ń ṣe ọkọ ṣe ń rí ẹfin èmi náà ń kóra ìṣẹ́jú ìṣẹ́jú ọ̀rọ̀ fi pa ìṣẹ́jú ìṣẹ́jú ọ̀rọ̀ fi sùn láǹbà pa ẹnu ò lára fọ́ọ̀kẹ́mu ìwọ́lẹ́ ní ìwọ́lá bí ẹkún lásán ọ̀dàgẹ́dẹ́gúdú òkú fìtínà báyé ọ̀dàdá ti pé wúro dálásà pékélé pékélé jẹ gbèsè ta ni ó san. ìṣẹ́jú ìṣẹ́jú ọ̀rọ̀ fi sùn lámbàgbà lápá. ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú wọn. ọ̀rọ̀ fi sọ́nà lápá ẹnu sì lára fọ́ọ̀kẹ́mu. ìwọlé ní ìwọlánà bí ẹ̀kọ́ àkọ́kọ́ jẹ́ yóò tó ọ̀gẹ́. ìṣẹ́jú ìṣẹ́jú ni rende bá ní ìṣẹ́jú ìṣẹ́jú lẹ̀dá ń pilẹ̀ ọlá ìṣẹ́jú ìṣẹ́jú lọmọ ń wáyé ìṣẹ́jú ìṣẹ́jú lẹ̀dá ń rọ̀ ìṣẹ́jú ìṣẹ́jú lọ́dọ̀ tiwa ire ni kò jẹ́ fún ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú ìṣẹ́jú òròfisùn náà ń bá pa ìṣẹ́jú ìṣẹ́jú òròfisùn náà ń bá pa ẹ̀dùnkẹ́ ìnára fọ́ọ̀kẹ́. máa kọ́ gbogbo tẹ́lẹ̀ fún wa yà kí ni máa kọ́ wa fọ́ ọ̀dọ̀ ọ̀la gbé. ẹ yọ gbẹjẹ lọ káwá jà lé ẹ jẹ káwá lọ. kí ni kí lè bẹ́ẹ̀ ṣe kí lè bẹ́ẹ̀ ṣe kí lè bẹ́ẹ̀ ṣe ẹ ti lẹ̀ dàbí. ó ti jó mi bù. ẹ ti lẹ̀ mi jó mi bù. ó ti jó mi bù. èmi jó mi bù. mo mọ̀ lé àbí ṣé ká jẹ ni ṣé ká jẹ ẹ wọ mo lè sẹ ilé ṣe o mo lè sẹ ilé ṣe ẹbẹjẹ ẹbẹjẹ ẹbẹjẹ fún yín ní jáde lẹ́nu o. ebi sọ ebi sọ bẹ́ẹ̀ lórí òkúta ó yà mí lórí òkúta. ẹ gbà mí gbogbo mi ò rí lè yí rẹ bọ́ o. ẹ mí o. wọ́n ti gbọ́ mi bí báyìí àṣírí ẹ̀ àṣẹwọ́n ló máa ń gbọ́ mi bí báyìí. ẹ bọ́. ẹ ẹ níṣó àṣẹwọ́n ló máa ń ah, gbọ́ mi bí báyìí. tòmìnà tún bá báyìí tòmìnà tún sọ báyìí ẹ bọ́ lèmi ń fojú kó yìí. kíni kíni àṣẹṣẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́ ọ̀dọ́ ló o ti ẹ ti da o ti ẹ ti ṣírí ẹ ti tu o ti ẹ ti ṣírí ẹ ti tu. Hey! Kí ni? Mo bá. Kí ni? ò jáde mi mọ̀ ẹ́. à de tẹ́lu ọ́ fún mi èmi ọmọ ajá fojú kò ní. ẹgbẹ̀jẹ̀ gbà ẹgbẹ̀jẹ̀ gbọ́ iye o. <laughs> ẹ ṣe bá. kí ló eh, mo ti mọlé. o lè wo. ni mi fi sunu máa tẹ̀lé báyìí máa tẹ̀lé báyìí máa tẹ̀lé báyìí máa tẹ̀lé báyìí bí mo ṣe mú náà kulè ní ẹ̀fà gbà mú. ó jí ẹ lómi bò. Ah. sẹ́rí èmi ń lo oògùn ìyàgbẹ́ láti ibiṣẹ́ ni o mo ṣe mo mo ẹlẹ́kẹta létí lọ sùn o kò nígbà náà o wá lé mèmè mèmí jẹ́ bí ìgèrè tí mo mi tí mo mi tiẹ̀. ṣé bẹ́ẹ̀ ni boko sọ ló máa lọ pé boko haram wà fẹ́yìn náà. ẹgbẹ́ tó sọ ẹgbẹ́ ẹgbẹ́ boko haram boko goat ni. àmọ́ kí ló dé tẹ́gbẹ́ ariwo ní ṣá nínú ilé yìí èèyàn nísìnyí ń jọkọ̀ ṣáà fi ja ìjà lójoojúmọ́. a ah, kò yé mi ah, kò yé mi <laughs> ah. ṣé ẹ rò pé ẹni tó ń jí omi bù ló gbẹbọ síbi. èmi èmi jí omi bù èmi kò ní yẹ ẹni tó bá bu omi. àmì. bàbá Rèbékà ẹni jìrè tán ẹni dẹ̀tọ̀ rẹ̀ jù ẹni gbé ẹni lájọ́ mi olómi bù náà rè máa gbẹ́bọ̀ ìkàlẹ̀ ayíǹde inú ilé ọkọ mi wà á gbẹ́bọ̀ lálẹ́ yìí. ẹ ẹ jọ máa ń tàbí kó wá gbẹ́bọ̀ ó ti tà sí rèébé. bàbá rèébé ta. àhánà kẹlẹ kọlẹ kúlẹ. lánà lẹsọmọléèwé lẹsọmọléèwé lẹsọmọléèwé kúlẹ kúlẹ kúlẹ síbẹ̀ kúlẹ kúlẹ kúlẹ. Palawore nílé. ìwọ kò borí kí bàbá rẹ lọ wọn hàn àtẹgùn àtẹgbè èsì yìí mú wọn nínú rẹ pípé kò lè jà ẹ egun kò lè jà ẹ pò ẹni pèsè ẹbọ mo rò má forí kò èmi kò sì líbẹ̀ líyìí bàbá rẹ ń pèsè rẹ àmọ́ mo gbà yóò gbé e má bẹ̀rù o. bí bàbá rẹ lè pèsè ẹbọ ẹ̀mí wa ṣé mi fọ́ ọkàn ni tèmi ti rẹ kó lè bì tẹ̀ inú rẹ̀ má ló ti rẹ̀ má ló má ló má ló ara ìyá wọn tètè wá wá tètè nìkan kan náà ló léwu má wì ẹ́ nìkan á kì í ró èèyàn. Ah. ẹ ǹlẹ́ ìyá wa. ẹ ǹlẹ́ lọ́wọ́. ẹ jókòó ah, ẹ dákun ẹ jẹ́ ń báyìí ẹ̀yin màá ní mo máa wá rí bíbẹ̀ ọ ẹ ṣe ṣe rí lórí ọ̀rọ̀ àná yẹn ṣe rí nígbà táriwo yẹn bẹ̀rẹ̀ tí wàhálà yẹn pọ̀ tó di gbọ́n mi sí omi òtó ó mà lálejò ń lé ńgbà yẹn àmọ́ mi ì lè gbọ́rú ariwo bẹ́ẹ̀ yẹn kí n má wàá dá sí i ah! ṣé wá rí ohun tó gbé mi wá gangan gangan òun ni wípé ṣe rí láàárọ̀ yìí nígbà tí babaláwo ọ̀dún bá wa sọ̀rọ̀ yẹn tó ń bá wa yanjú ọ̀rọ̀ yẹn ọwọ́ tí wọ́n fi mú ọ̀rọ̀ yẹn ó ti ṣe yẹpẹrẹ púpọ̀ jù wọ́n kàn sọ̀rọ̀ yẹn ṣákáláwọ̀ tí ẹ̀ka sí nǹkan kan wọ́n ní eh, eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé lórí ọ̀rọ̀ ẹbọ yìí kó ní kálukú mẹ́nu kúrò ń bẹ̀ kó ní kálukú gba yàrá ẹ̀ lọ. Hmm. a kò yẹ kó rí bẹ́ẹ̀. ìbínú ìyá mi báyìí ṣé ò ṣe fẹ́ kí láńlọ́ọ̀dù mú ọ̀rọ̀ náà àní kò yẹ kí wọ́n ṣe é bẹ́ẹ̀ gbọ́ nǹkan tí mò ń sọ ni. ọ̀rọ̀ yẹn ju bẹ́ẹ̀ lọ. ó jù bá a lọ. bẹ́ẹ̀ ni. n kò mọ̀ kò ju bá a lọ n kò mọ kò yé mi ní wàná wàná kí ìta tirẹ̀ nọ̀rọ̀ ìwà lẹ́ẹ̀lẹ́sìn ah. ìṣó fẹ́ múnú rẹ̀. ẹ ní sùúrù èyí lè ń fojú kékeré wọ ọ̀rọ̀ yìí. ọ̀rọ̀ ńlá ni ah. ṣé bílé bàbá rẹ wà ṣé lé bàbá rẹ wà torí lálẹ́ àná lẹ́sẹ̀ yìí nígbà yà ṣìrí ẹ̀ nígbẹ́bọ́tú hmm. ká máa wí ká máa fọ̀ ìwọ rẹ̀ ń gbà wájú kò ń gbẹ̀yìn káàdì ẹ̀ máa san ojú òǹbù mi mo máa ń ṣe é torí kọ́sítọ́mà ẹ̀ ìwà ìnúlé ni òfin máa fi mi gbà títà ìwájú kọ́sítọ́mà kò jẹ́ kí n wí ẹlẹ́tẹ̀ mi lọ kó o máa gbọ́ kó dẹ̀ máa yí ẹ ó kò lè rí mi fín inú ilé ọkọ mi kò fẹ́ kó bá jẹ́ pé ìyẹn ló bá wá èmi náà gbéná kú ẹ lójú ní òun dédé àwọn obìnrin ìwà ìnúlé yìí nígbà yẹn máa jáde wọ́n rorò máa yà ìwọ nìkan rèwọ ìwọ nìkan rèwọ nightingale kó ti rí kó bọ́ síta pẹ̀lú pẹ̀lú pẹ̀lú kabalọ́rùn oko sókè oko sí oko sí sísàlẹ̀ tòun tòkè wá ń ṣakọ lẹ́ẹ̀rán dẹ̀dẹ̀ kò tí ń fún mi nípa tẹ́ńṣọ̀n. ẹ eh, ẹ láì bá tẹ́ńṣọ̀n. wà á ní o. èmi sùúrù o ẹ̀yin náà lè ní pàtẹ́ńṣọ̀n rẹ̀ fún mi. torí lè yóò máa wá bí wọn eh. wíwá rè pé olọ́kọ a kò rọ̀kọ ojoojúmọ́ oríṣiríṣi lè ń wá ẹ wá lẹ́ẹ̀fẹ̀yìn orí mi pé èmi tèmi tọmọ mi fẹ́ jáde hmm. níjẹ́ òrò pé láńlọ́ọ̀dù nìkan rè wà nílé o kó fẹ́ fọgbọ́n wá bọ́kọ mi wo ah. dédé nǹkan rẹ̀ mo lè bá yàn pín o ah. n kò bọ nìyàn kankan mi o ah. n kò ṣòro rògbò o. ṣẹ́rí ibi tẹ́ ń sọ̀rọ̀ lọ́yìn gangan ni kẹ́ máa mọ̀rọ̀ dé ẹ mọ̀ mí o ẹ dẹ̀ mọ̀ wá tí mo lè wò ẹ mọ̀ páwọn tó ń wá mi wá kò ń ṣerú àwọn ti ẹwọ ẹ má yẹ ká sọ̀rọ̀ kò ń ṣerú àwọn tọkọ yín yẹn àwọn tó nífọ̀n tó lè kanná ló wà ní wa. wọ́n dá wọ́n dá tọkọ mi náà. ó dà wọ́n ti gbọ́ ti yín ẹ ṣáà jẹ́ ká parí ọ̀rọ̀ tó wà lẹ̀ kó tán síbẹ̀ ẹ má bínú. ọ̀rọ̀ yóò ń sọ yìí látẹ̀ni kí n bá bínú wà mú mi wálẹ̀ kí n bá bínú wà mú mi wálẹ̀ èmi náà kò bínú àmọ́ sórí ọmọ àlèrè mo fẹ́ fún ẹ ládùúbáyìí o àwọn ọkùnrin yìí ń wá ẹ wá wọ́n ti pọ̀ jù láaṣọoru mẹ́ta yọ ọmọlúwàbí sùn kó mú kan ṣoṣo ń dẹdẹ wọn torí kí dúdú bá wálé nì kí pupa wá lọ́la kò dáa ẹ ṣáàfù wa lóde. mo ti gbọ́ ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ kú àdùbáyìí mo ti gbọ́ ọ̀pọ̀ ẹ ṣe o níyà kankan. onímọ̀ olókè lálá olóhùn fẹ́ mú olúwa ibi tí ó kò dé kò yé nìyẹn tó fẹ́ ṣẹlẹ̀ ìyàwó. ẹ ráyè ó fẹ́ ṣẹlẹ̀ ayé ẹ mọ́ mọ́ bá a yí. olókè lálá òkú olóhùn fẹ́ mú olúwa.

ń fawọ́. ẹ mo dẹ̀rù pé kó má jẹ́ pé bóyá díẹ̀ ló problem hmm. then kò move dáadáa. ẹ mọ tẹ̀sí ẹ lọ ẹ lọ start rẹ kẹ sí bonnet. ó yẹ ẹ sí then mo ti ẹ ń wo nǹkan kan pé bóyá torí ibi tí mò ń lọ bóyá kí n drop ẹ fún ẹ kí n dẹ padà wá gbé rọlẹ. ẹ mo tiẹ̀ mí náà ń wo bẹ́ẹ̀ torí mo ń sáwọn kankan lọ́wọ́ tẹ́lẹ̀ ni mo ti dáwọ́ dúró látìgbà tí mo ti jí lónìí wá lọ sí àpò ọ̀fẹ́ ìgbésẹ̀ tí wọ́n lọ ẹ̀ka láti pọ̀ àwọn yóò sì parí pẹ̀lú ìta ìṣẹ́jú lè ní èsì ní ẹgbẹ́ tó pàtàkì láti ìjọ tó yẹ náà ṣé kí n kọ́kọ́ drop kankan fún ẹ̀sìn. ẹ kò nídìí kò nídìí owó sì wà lọ́nà wọ́n wọ̀ rí àbí tó bá sì jẹ́ pé ẹ lè mú wa náà ẹ mú wa <laughs> ẹ mú wa tó ti yẹ yìí. ilé tó ń padà sọ mo ṣe bí. àwọn akọ́mọ́dà bíi pé mo ní lára ni ah, ah. èmi ìfẹ́ ni àwọn kọ́sọ́mọ̀ mi là. Ah, ṣùgbọ́n mi ni mo gbéṣẹ́ fún ọ. ẹ ṣe jù. jọ torí Ọlọ́run má jẹ kó pẹ́. ẹ mọ̀ wọ orí tó bá ti dìrò lẹ́ mọ̀ bọ́. jọ torí ó ní mo ti lè rí báìkì lórí ìyàrá. báìkì báìkì báìkì. ṣé ẹ rí gbogbo bí tẹ́ ti wa ọkọ̀ débì hùn tẹ́ ń fẹ́ lábọ̀ hùn ẹ kàn fẹsẹ̀ rìn padà síbẹ̀ ni ẹ fẹsẹ̀ rìn padà síbẹ̀ nígbà tẹ́ bá ibi dé títì ẹ rọ kàdà lọtí àbí nígbà tẹ́yìn ń lọ ẹ ẹ ẹ kí àwọn èèyàn nígbà tẹ́ ń bọ̀ ni. máa tí mo mọ̀ tá mo fẹ́ máa kí. ọ̀nà tó jí yẹn. sẹ́ẹ̀rì ẹ farabalẹ̀ mọ́ kí ọ lọ ni ló yé yín <laughs> ẹ lẹ́ ok jọ tètè bá mi parí ẹ. ọ̀dà ọwọ́ rọ̀ lẹ́ mọ́ pẹ́jú o. ṣáìdì ọmọ wo nìyẹn. kò ní dáa fún ọ wo lórí burúkú yìí ṣé mi lè mi mọ̀ pé mo pe ṣáìdì ló ṣe ọmọ wo nìyẹn ọmọ wo nìyẹn orí ẹ̀ dàrú ni ó lọ sí. yóò sì kí ló dé wọ́n dà ló jàre mọ́ ọjọ́ mọ̀ pé ọkọ̀ sọ́mọ̀ dé ọkọ̀ wa mo jẹ́ sọ pé à lágbájá o. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́sẹ̀ ọmọ wo nìyàn ọmọ wo nìyàn. àǹdè ìwọ gan máa fọmọ ìlọrun wo wo wo àǹdè fi lẹ̀ àtìgbà tí wọ́n ti mú bọ̀bọ̀ ìwà tó ti rí bí ẹran àwọn sílẹ̀ mi ti wò pé eléyìí ò lè ṣèso rẹ̀ kàn fílẹ̀ jàre. olùtọ́ bá wo tó bá wo yẹ́ àti bàbá ẹ̀ dúdú ni o. ẹ ó lè jọ̀yà bàbá ẹ̀ o fẹ̀rọ̀ eléyìí lẹ̀ jẹ́ rí ọjà rẹ̀. ẹ kí ló ṣe jẹ́ rí ọfí gbọ́dọ̀ kí ni ṣe ọmọ ti ṣe ni ọmọ pé dọ́gbọ́n búyà mi ni sá. ẹ ṣé kàkọ́ wa gbọ́ sùtì ni mọ́ bọ̀ jáde. inú mi ni mo ṣe bẹ́ẹ̀. olórí burúkú ni wọn náà. ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. lójú ẹyẹ ti ń jẹ irun. àlòkù náà àwọn fúlàní ni ọmọ àlè. wà o. fídọ̀mù ẹ o ti ṣe o. kò sí wàhálà. sàbẹ̀. ẹ kọ́kọ́ ní káwọn òbí òun tan fóònù á tẹ́sí mẹ́sẹ́jì sáwọn òbí ẹ̀ ni. o ti ṣe freedom wọn ló ti dọ̀gá ó lọ́wọ́ lágó káàdì wo hmm. ọ̀rọ̀ kíké kan ni mo bá wá jàre mo hmm, hmm, láti fẹ́ ṣe ta ló ní ọgbọ̀. ṣé ọgbọ̀ two point three. two point three kọ̀lélẹ̀ ọgbọ̀ táyìn ni ta ló lélẹ̀. kínní ni àkọ́sọ́mọ̀ kan ló ṣẹ̀ṣẹ̀ wá gbé kalẹ̀. Ah, ah, mo fẹ́ bá wọn ṣe kankan lára rẹ̀ ni. gbogbo lòwò ní tiẹ̀ nígbà wo bá ṣe mẹkáníìkì díẹ̀ ó tún mú péńtà náà mọ́ lẹ́gbẹ̀ẹ́ sán ó tún ṣe òun wọ́n mọ̀ pé láti kékeré mi báyìí ni mo ti ń kọ́ṣẹ́ iṣẹ́ ni gbogbo gbèsè ayé mi mo fi kọ́ eh. nígbà tó ti tásìkò tó yẹ kí n fi jẹun mi mọ̀ fi jẹun àmọ́ mo dọ́gbọ́n kan lónìí ni eh, mo dọ́gbọ́n kan ọgbọ́n tí mo sì dá ní títa àwọn eh, mítìnì onípéńtà oh. ó ti yẹ wọ́n wà mítìnì báyìí tí má sì wọ sọ tí má wọ sọ tiwọn níbí hmm. tí wọ́n bá lè mú àwọn ọlọ́pàá wọn máa dé wọn mú lu ẹ lọ nítorí ẹ̀ mo ṣe rò pé jẹun wọ́n ti mẹkáníìkì lónìí. sórí àǹdè bó la ṣe fẹ́ ṣe ibi tá a fẹ́ gbin obì sí sóòmù ẹ́ pọ́bì ti lalẹ̀ wù ń bẹ́ẹ̀ bí ibo. ó gbé ọgbọ́n lẹ̀ ibi tá à ń lọ yìí olúwẹ̀ ó tẹ̀ lọ. a lọ fi léfò a lọ fi bùgá sórí tá a bá ti sàlò wọn báyìí a sì nígbà nílò ju bí wákàtí kan àbọ̀ láti mọ sáré gbọ́kọ̀bọ̀ wá fún ẹni ó lọkọ̀. ọkọ̀ wa dà tó fẹ́ gbilẹ̀. ilé ọkọ̀ yìí. ọkọ̀ tí wọ́n gbé wá gbé. ẹ mọ́tò car this mọ́tò car. olórí burúkú ni ọkọ̀ kọ́sọ́mọ̀. ẹ kí ni bí ṣèyàn òfin òsì ìbá kọ́kọ́ sọ́mọ̀. wo wo a sọ a ní pẹ́ ìṣòwò sọ fún o one b one. nínú kí ló ń fẹ́ kí ló ń sọ tó lẹ́nu kí ọkọ̀ tí ó ń tọ́jú ẹlẹ́ni bí wá kí tí wọ́n ti ẹni tó bá padà wá tó bá lòun fẹ́ fún kankan ní ọkọ̀ òkú. kò ń tó sọ pípa bí ọmọ ọlọ́ ata farabalẹ̀ àníṣe lórí ọ̀rọ̀ ọmọ ti bí tí mo bọ́ tò tó ti wọṣẹ́. táwa. táwa ẹn. tó táwa là ń lò ní. táwa ni. àwọn ọmọ bá ọmọ ṣé ó yẹ kó yẹ̀rọ tó máa sọ pé ọkọ̀ àbí kinní kan kọ̀ọ̀kan dé ni pé ọkọ̀ ọ̀rẹ́ mi ò já wọnú ọkọ̀ já mọ́ lọ. èmi máa ń gbèrè pé bo ni à ń lọlé àná rẹ o. tó sì máa wẹ́ ní gan èmi àti ẹ̀ kílòsì. ọlọ́run kò ní kàkú. ó ti ẹ̀ ti dáa báwọn ó ti múra wọn báwọn ṣùgbọ́n tá a bá débẹ̀ mọ̀jẹ̀ ṣe bí pààkọ́ àlọ́kọ̀ o. sàásà ó sì jáde ńjọ́ mẹ́fà ṣé lọ́kọ̀ ni wàá gbọ́kọ̀ rẹ̀ ni àbí ṣe. mo sọ fún ọmọlá close kí n tiẹ̀. ẹ já lójọ́ mẹ́fà á tún gba fẹlẹ. ṣùgbọ́n tí kàn ń dùn mí ni pé. nísinsìnyí òun ìwọ bu tákítákì òun lèmi náà fi gbogbo ara ní ti bó láti fẹ́ ṣe ọ̀rọ̀ aṣọ. ẹ̀rọ ọgbọ́n kò yé wàhálà ìdálà bẹ́ẹ̀ yọ̀ ń dẹ́ẹ̀dì débi wọ́n wọ̀ sọ pẹ̀lú rọrùn ah, ah. ní rọrùn. ṣé o ti mọ làbíútì rí tó ní bùtíkì. yálọ tá a bá ṣe ń jẹ aṣọ ká tó débẹ̀ pa mí a ṣe ń jà sọ. mo wo ti yẹ ká lọ. <laughs> àǹdéǹdè. ọ̀gá ayé ẹ̀fẹ́ bàjẹ́ yìí. ọ̀pẹ ẹjọ́ rẹ ṣe kó ṣe fún mi lásìkò yìí ètò àwọn fún mi ní ìṣàwó lè kí ṣòwò mi ò ń jà wọn kò sí wàhálà láti bí oṣù méjì mọ́tò wà ní mẹkáníìkì àrò ṣe. ọ̀dà mi. bí ẹni bọ́dì ládùúgbò yìí mo mo ti sọ fún yín ṣebí ọkọ mi ló promise yín pé òun máa fún yín lówó kẹfì tún mọ́tò yín ṣe ó máa ṣe náà ẹ máa ń látẹnumọ́ ju ó máa ṣe. ibo ló kọ́ mọ́tò e wá. ọmọ ìyá mi ẹ six double seven ah, ládùúgbò mi ah, ọmọ ìyá mi tún tàn mí. Ah. ọ̀dà mi. ọkọ ẹ̀dá mi ló dúró sí ọkọ mi wà lọ́fíìsì náà báwo ni mọ́tò ẹ̀ ṣe dé bíbá. Ah. ọmọ ìyá mi máa dàbí. Ah. how come. o gbé mọ́tò wá. ó dá mi mi ò gbé mọ́tò wá mi ò gbé mọ́tò wá ìgbà tí màá wọlé wá bá yín gan mọ́tò yóò sí ń ta náà. ayé ló bá mi. Ah. ta lẹ ń pè. mo fẹ́ mọ̀ bóyá ọkọ mi lè fẹ́ pè ní àbí kí n pè. ẹ àná mi àwọn àti sọ̀rọ̀ tí wọ́n ti wà ń tà gbogbo ni wọ́n wà. ọ́fíìsì ta ló wá gbé mọ́tò wá mọ́tò ẹ̀kọ́ ó wà lé mẹkáníìkì ókè ókè ókè ṣé o ń gbọ́ mi ṣé n fọ́ gíláàsì iwájú ẹ̀. àbùdá bíi báwo lè ṣe máa fẹ́ ṣé ẹ fẹ́ dárò sọkọ mi lọ́rùn ni ẹ bá ń gbé fóònù jàre hello dear ọ́fíìsì ló wà jọ máa bọ̀ nílé bọ̀dá mi nísinsìnyí. wo mi ò kò tiẹ̀ yé mi mi ò mọ bí mọ́tò yẹn ṣe déwájú iwájú ilé bọ̀dá mi. nígbà tí màá wọlé lọ bá bọ̀dá mi mọ́tò yóò sí ń ta náà mọ́tò ẹni mi ṣá àá wo ṣá máa bọ̀ wá bá mi mo wà nílé ilé iwájú bọ̀dá mi nsìn máa bọ̀ máa bá àwọn ẹni tó gbé wá sí ibà ṣá máa bọ̀ ẹ gbà. fọ́ọ̀ lè ṣe màá fọ́ tẹ́ bá fọ́ jọ ọrùn ọkọ mi lẹ́gbàá sí náà ẹgbẹ́ òkúta lẹ̀ jàre. ayé mà ní ka ọmọ ìyá níwá tó fẹ́ wá ń dín mọ́ ìpàfó. so ẹ bìlíìfù mi pé pé ọkọ mi kọ́ ló gbé mi wá síbí báyìí. mo bìlíìfù ẹ. ẹ bọ́ ta ló gbé mọ́tò yìí wá síbí báyìí bọ̀ dájú anyway ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀. lóòrò ah, lóòrò lọ ọjà o gàgàn. àná mi kí ló ṣẹlẹ̀ ẹ má bínú jàre. Ah, Ọlọ́run ò jẹ́. báwo ni mọ́tò ṣe débi. kò yé mi náà kò yé mi náà. ọ̀nkú ilé mẹkáníìkì ni mo gbé mọ́tò yìí sí láàárọ̀ yìí. bí mo ṣe kúrò nílé dry cleaner ni mo gbé lọ síbẹ̀ even àwọn aṣọ ah, kí ló ń ṣẹlẹ̀ ẹ wò ẹ jẹ́ kí n pe boy mẹkáníìkì yẹn. ta ló fẹ́ pè é pẹ́ anybody ah, ọmọ ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ yẹn ládùúgbò mi ẹ jẹ́ ká jókòó ebi ẹnìkan ló gbé mọ́tò wá sí ìrẹ̀lẹ̀ rẹ̀ ládùúgbò mi ẹ máa bọ̀ sí àníkẹ́ má pẹ́ ní bọ́ọ̀lù kí ni gangan ni mò ń jà fún o kí ló ń jà kí mọ́tò yìí ti dáfò tẹ̀lé bá ṣiṣẹ́ máa bọ̀ àníkẹ́ máa bọ̀ ládùúgbò mi ẹ bọ̀ báyìí. ẹni ká jókòó ká máa wo mọ́tò. àníjẹ́ àmà ebi àmọ́ ló gbé wá síbí. Carvalho àná mi bá wa ni mọ́tò mi. ẹ wo bros ẹ jọ tó lọ náà a máa sọ yín létà ẹ jẹ́ kí n yanjú ọ̀rọ̀ mọ́tò yìí ẹ má wọrí ẹjọ́. báwo gan ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn tó gbò láti gbò táwa táwa táwa táwa gbó ọkùnrin ọgbọ̀nrin ọgbọ̀n lanu two point one bó ṣe ń wo bó ṣe ń wo mẹ́fà ru ẹ̀ ni mo ní tí mo ti fi tọ́ ah, ah, Àjàyí mọ̀ tí má ti parọ́ mọ̀ já ni. <laughs> ẹlẹ́ẹ̀kejì rèé aṣọ ẹ̀kọ́ mi ṣe. aṣọ tí mo gbé lọ́gbà ní dẹ́kínà láàárọ̀ aṣọ mi kí ni mo fẹ́ fi eléyìí kan ṣe. Ah, a fẹ́ fi tọrọ ni. mo fẹ́ fi tọrọ ni. ó tiẹ̀ wá da bẹ́ẹ̀. èmi tèmi ọ̀ka nǹkan kún. tí sọ́dọ̀ kò fẹ́ fi tọrọ ni bẹ́ẹ̀ èmi ló máa wá fún. ẹ kò burú. máa fi máa ṣakọ láàrin àwọn ọ̀rẹ́ mi. <laughs> Eh. àwa mọ̀. tàwátàwá ẹ ní àwọn ọmọ taládùúgbò yìí bí àwọn boys. Eh. bí àwọn boys tí wọ́n kàn yọ ọlọ́run tí wọ́n ṣe òyìnbá eh. ọ̀dọ́mọ̀ po po ọlọ́run ò jẹ́. oyiba meko Jesus Christ meko. táwa. bàbá o ìbẹ́ mi. meko aṣọ tèmi tí mo gbà lé drekina ta ni wèrè tó wọ aṣọ mi yìí. ọsọ yìí. kí ló dé kí ló dé bó lẹ́ ń lọ. kò sọ́nà ń bẹ́ẹ̀ kò máa bọ̀ wíwà. àá lọ sí máa bọ̀ wíwà wọ̀ wí. kò sọ́nà ń bẹ́ẹ̀ aṣọ tí mo tún lọ kàn lé trekina. ẹ fọdọ báyìí. mo dá mẹ́kọ̀ọ́. ẹ fọwọ́ fà esi ní abọ́ ní mọ́tò yìí. wọ́n fà esi yẹn. Fẹ́jọ́ lórí ẹ̀yọ́. Mo ti bọ́ lẹ̀. Kò sí mi bẹ̀. Èmi sì mojú irin tẹ́lẹ̀ mi ò sí bẹ́ẹ̀ ta ni mẹkáníìkì ni wọn rán. ó ní. automatic customer sí customer ní wa. péńtà lélẹ́yìí. mo ṣe mẹkáníìkì. péńtà mi rè. mo ṣe méjèèjì. ẹ gbà mí. dara. ọmọ ìyá mi ó rántí mi mọ́ mo mọ yín. eré ọjọ́ sí. àlọ́ ti wá mú ìyá ẹ̀ bó ṣe wà yìí. ìyá ń jẹ mẹ́ta. ẹ lè lu yàn kásán mọ́ ìyá mọ́ yàn lọ́rùn aṣọ ọ̀bọ̀dé ayé rìn. péńtà. ọkú ọkú ẹjọ ṣé ẹ máa wọn wèrè ni. ẹ tiẹ̀ gbọ́n náà ta ló laṣọ tẹ kó sọ́rùn yìí. ó ní. wọ́n ló laṣọ tó wọ̀. inú ọkọ ni. ọ̀dọ̀ sẹ́sì jí ló lóun ti ràn èmi ọmọ kankan. inú ọkọ ni. Eh. ìyá jẹ pàṣà pàṣà sí yín lára. aṣọ tèmi tí mo gbà lé dẹ́gínà ẹ bá wọrí ẹ ní sùúrù ẹ jẹ́ kí n pe ọlọ́pàá fún wa. máa pọ̀ ọlọ́pàá mi rọ ah, àná mi máa pọ̀ ọlọ́pàá ọlọ́pàá ń bí ibi tó wà yí. ní àgọ́ ọlọ́pàá ni. ẹ ẹ ẹ wo sẹ́ẹ̀rì òun gangan ni ó ṣalátọ̀nà kò gbọ́dọ̀ burúkú ẹ̀ sọ́jà ẹ eh, wo ẹ jẹ́ kí mi mọ̀ lẹ́mú dáadáa. Eh, ibo ló rò pọ̀ lọ. ẹjọ́ máa lọ ládùúgbò mi máa lọ. ẹ tí mo ẹni tó ń bá yín sọ̀rọ̀ àgbà. ọmọ ẹ̀gbọ́n wọn ya wèrè gan. Ah, wọ́n ti ní ojú ọ̀run tẹ yẹ fò ó yẹ ah, sá. ẹ sá. mi ò sá mọ́ àní kò sá. mi ò lè sá mọ́ ẹ jẹ́ máa mú mi lọ. fi kí mọ́tò mi lọ. fi ẹ sá. ẹ aná mi fún mi kọ́kọ́ mọ́tò yẹn. ẹ gbà jáde. ṣé okùn sínú mọ́tò yẹn. okùn kò sókùn nu mọ́tò jáde. Ah, ẹ kò burú ẹ̀fọ́ fàáṣí yẹn tẹ̀lé mi kálọ̀ ní mọ́tò. èmi ò ráyè ọlọ́run ni. Ah. o ò rí kíni o ò ráyè. rọ̀ṣẹ̀ wo ẹ má tètè tèkẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ọlọ́pàá kó bá wa yanjú ẹ̀ ṣẹ́gbọ́. mo bá dé Port ni màá sọ àwọn èrè mọ́tò màá sáré lọ Port màá lọ. àní ah. wọ́n yẹ ẹ sá lọ. ṣé ẹ ti mọ òun ẹ sá lọ sẹ́ẹ̀. ẹ jà wèrè ni. èmi wọ́n mọ́tò yìí. wọ́n mọ́tò wọ́n mọ́tò yìí. máa wọ bẹ̀. ibo. yóò yóò yóò yìí. ó yà ó yà ìgbà kọ́ ìgbà kọ́ bẹ̀rẹ̀ ń sọ ìgbà kọ́ bẹ̀rẹ̀ ń sọ. ìgbà kọ́ bẹ̀rẹ̀ ń sọ. ọjà tí mo fọwọ́ fọ. wọ́n ní kẹ́ wọnú búùtù àbí bẹ́ẹ̀ yóò fẹ́ tó fún yín ni. ẹgbẹ́ náà yẹ yẹ inú búùtù inú búùtù. àbámi díẹ̀ díẹ̀ o wọ́n ti wọlé wọ́n ti wọlé bọ̀dá mi bọ̀dá mi ẹni sùúrù bọ̀dá mi ẹni sùúrù ọlọ́run yín lé ah, ọ̀ya. police station police station police station. bọ̀dá mi ẹ lọ police station ẹ mu. ẹjọ ọkú ẹjọ police station kẹjẹ bọ̀dá mi. ọkú ẹni sùúrù ọkú ẹni sùúrù. kú ọmọ ẹ wọ́n ń bọ̀ wá sílé láti ìlú òyìnbó hmm, láti san gbogbo owó àjọ pátápátá tí bàbá yẹn jẹ. ọmọ yẹn dà o. in fact tó bá jẹ́ wípé gbogbo àwọn tó ń gbàjọ náà ń ṣe bẹ́ẹ̀ yẹn ilé ayé á ti dáa jù. ọ̀gá hmm. o kọ́ ṣàfọ̀rọ̀ kí wọn ṣàfọ̀rọ̀ kí wọn. rásọ̀jẹ́ rásọ̀jẹ́ jẹ̀rí jẹ̀rí jẹ̀rí jẹ̀rí jẹ̀rí jẹ̀rí jẹ̀rí jẹ̀rí ọmọkùnrin jẹ̀rí ọmọbìnrin mélòó. mẹ́wàá mẹ́wàá mẹ́wàá. rọ́sọ́jú ẹ̀ rọ́sọ́jú ẹ̀ rẹ̀ ó ti dé o jẹ̀rí jẹ̀rí jẹ̀rí jẹ̀rí jẹ̀rí jẹ̀rí jẹ̀rí jẹ̀rí jẹ̀rí jẹ̀rí ọmọ ọkùnrin jẹ̀rí jẹ̀rí ọmọ obìnrin jẹ̀rí rọ́sọ́jú ẹ̀ rọ́sọ́jú ẹ̀ gas kelebe kelebe kelebe kelebe bebe gas kelebe rọ́sùn ah, ah. jẹ mélòó ah, kí ló dé. Eh. <laughs> ẹ ti lò dáadáa ọmọ sẹ́wà sẹ́yìn lọ́tún jẹ yìí wọ́n lọ mọ̀ ọmọ àkànṣe ni àkànṣe òkú ọmọ àkànṣe àgúnmu. <laughs> ẹ dúró náà tó dájọ lọ́wọ́ bàbá alájọ. bàbá wo. bàbá alájọ tó ń gbàjọ ní àdúgbò wa ni wa. Baba kú ní ìjẹta. bàbá alájọ kan náà ó kú. ọmọ ẹ̀ wá fẹ́ wálé gbogbo àwọn tí bàbá yẹn jẹ lówó àjọ mhm. wọ́n fẹ́ wá san owó bàbá yẹn kó tó di pọ́n máa sin bàbá yẹn. bàbá kárí ara. bàbá kárí ara. bàbá kárí ara pa yín. Ah! ọlọ́run ló mọ̀ ní mọ́ bá wọn dájọ́ o àwọn ọmọ rẹ̀ wá wálé pé gbogbo gbèsè tó jẹ. wọ́n sì san lóòótọ́. wọ́n ẹ jẹ́ apá ti bàbá kárí ara ti jà ẹ. jẹ́ kí èmi ti àyè ìgbèbà bàbá ń bàbá ti kú ó ti kú nù ẹni tó ti kú tiẹ̀ ní ti rọ́ṣọ́ jẹ́ ẹ̀. ṣùgbọ́n ẹ mọ̀ ti lọ ṣé ó dá yín lójú pé ọmọ bàbá àwọn wọ́n ní gbogbo ẹni tí bàbá jẹ́ ń gbèsè wọ́n dàwó rẹ̀ padà fún. ṣèbó olóòdájọ kí ló dé tó tára ẹ ṣe báyìí. ìdájọ́ ṣùgbọ́n bàbá kan bẹ wọn ajúlé wa tí ń dájọ́ pẹ̀lú wọn mo ṣe wá gbẹ́gbẹ́ àbá kí n sì yà mí ẹnu kí mi lọ sọ fún ẹ pé bàbá ti kú o. ẹ ìgbà tó lóò ti dájọ́ yẹn kò sí bọ̀tì ẹni tó lóò mọ̀ tó dájọ́ yẹn hmm. tán bá ti rí káàdì ẹ̀ gbogbo owó tó jẹ wọn wọn máa san. wọn á tún dá a padà ẹni tó tó kú nísinsìnyí ẹ ti gbé ṣùgbọ́n ọmọ rẹ fẹ́ fún wọn lówó padà ẹ wo ẹ wo èmi èmi ń bọ́rọ̀ ajé tèdọ̀ èmi lọ jàre. tó bá ti dìrọ̀ lẹ̀ kó wá padà bóyá. a rọ́sọ́jú ẹ̀. rọ́sọ́jú ẹ̀. rọ́sọ́jú ẹ̀ náà ṣe. ṣé máa ń gbọ́ pé jẹ̀dí jẹ̀dí jẹ̀dí. jẹ̀dí. jẹ̀dí jẹ̀dí jẹ̀dí. jẹ̀dí. jẹ̀dí ò mọ ọkùnrin. jẹ̀dí ò mọ obìnrin. jẹ̀dí jẹ̀dí jẹ̀dí. jẹ̀dí jẹ̀dí jẹ̀dí. jẹ̀dí ò mọ ọkùnrin. jẹ̀dí jẹ̀dí ò mọ obìnrin. jẹ̀dí burú burú jẹ̀dí jẹ̀dí jẹ̀dí jẹ̀dí. <laughs> ẹ mú sẹ́ẹ̀rí bó ṣe wà tẹ́ báyìí lè lò tán tẹ́ mú ọkọ yín wọn bá ti darúgbó ẹ̀yìn lẹ́pa wọn. ẹ yìí lọ́sọ́jọ́ èrè mélòó lọ́sọ́jọ́ ẹ̀. ẹ̀kú sẹ́bẹ̀ Ah, ó jẹ́ èrè jẹ́ kọ́kọ́ ẹ̀ nínú gbọ̀n náà ni àbí bíi tòsámà ọ̀gá yín kọ́. wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. ẹ yà lọ pè wá lọ pè wá. ẹ pẹ̀lẹ́ o. Ah, báyìí ọmọ ọlọ́kadà ilé ọmọ ọlọ́kadà ọjọ́ sí ti di mẹ́kò. àǹdé àǹdé. I òkun I àìdé òkun wà. Eh, eh, ah. paramọ́lẹ̀ kọ̀ọ̀rọ̀ sí àìdé òkun ee. Eh. ìgbà síbẹ̀. bóyá kò bá di o. kàlẹ́ ń gan. adúgbò ẹ̀ o. ṣé ọwọ́ ń ya. ọwọ́ ń ya ọwọ́ ń ya. ire ti wọlé dé o. wàhálà kan ti ṣẹlẹ̀ o. wàhálà bò. ire ti wọlé dé báyìí wọ́ọ̀dà jẹ́ rí. mo lọ fẹ́ sọ náà gbogbo ẹ̀ ní sọ bọ́rọ̀ bọ́rọ̀ dandan orí ibùdó nù. wàhálà ṣẹlẹ̀ ìrẹwọlédè èwo la fẹ́ mú. wàhálà ni kíni lórí burúkú náà lọ ṣe látàárọ̀ lórí burúkú rẹ̀ òṣìṣẹ́ a máa ranjú òṣì. torí pé lálẹ́ àná òun ni mo kàn rí ibi tí mo ti ń rìn káàkiri ni mo ti ṣe kòńgẹ́ ọmọ bàbá alájọ tó ń dájọ́ fún tó ń dájọ́ sí lọ́wọ́ tẹ́lẹ̀. bàbá bàbá. bàbá káríára bí mo ṣe máa débẹ̀ báyìí ni mo gbọ́ tí gbogbo wọn sunkún kí ló ṣẹlẹ̀ wọ́n ní bàbá kú. mo gbé o mo gbé o ayé o ayé o bàbá kú. bàbá ti kú. Ah! torí bàbá ṣe kú báyìí inú mi kàn bẹ̀rẹ̀ sí ní dádùn ni wọ́n rò pé mo ṣe ń sunkún òfò tí mò ń sun pẹ̀lú wọn wọ́n rò pé bóyá mò ń bá wọn kẹ́dùn ni wọ́n mọ̀ pé inú mi kàn ń dùn. <laughs> so serious sir. lọ́nà o. so ìwọ ló fúnra rẹ ló wá tún fọ̀ fún mi ní ìsìn pé èèyàn kan kú o èmi ń dárò ìwọ ìwọ rẹ́rìn dúná ṣé ọ̀ ń gbàdúrà kó kú ni àbí ìwọ náà èsì ẹlẹ́mìí ni abẹ̀mí ni ọ̀ kò sígbà tí ìwọ náà lè kú wo wo àǹdè ibi tí mò ń ronú lọ ìwọ ronú lọ bẹ̀rẹ̀ rárá sórí ìṣe rẹ́rìn ìmọ̀ rẹ́rìn tó kíní kíní kí ló fà eh. ibẹ̀ tí mo wà tí mo bẹlẹ́ngo sí àwọn ọmọ bàbá àti pè láti ìlú èbò ipe hmm. kí gbogbo èèyàn tó ń sunkún mọ́ sunkún mọ́ o gbogbo ẹni tí bàbá àwọn bá jẹ lówó àwọn òde lọ́la òde yìí o hmm. àwọn ò wá sanwó kí wọ́n mú kíní ìwé tí wọ́n fi ń gbowó wá àtẹ̀ntí bàbá yá nǹkan lọ́wọ́ rẹ̀ àtẹ̀ntí kódà gan tún pé ọmọ obìnrin tí bàbá bá ti kọnu sí rí ládùúgbò àwọn ò tún fún <laughs> owó ni. ẹ mo ti rò pé nǹkan gidi ló fẹ́ sọ ni tẹ́lẹ̀ láwọn fẹ́ dáwó padà bàbá òjè mi lówó gbogbo wa àjọ mi bàbá san kọ́lọ́ wọn fọ̀run kẹ́ wọn wọn dòrò ọ̀run lónìí wọn rí mi èmi ò rí wọn mọ́ mọ ọ̀jẹ̀ mi ń kọ́ bọ̀. bàbá jẹ ọ lówó. Àjàyí wọn ọ̀jẹ̀ mi sísì. ṣebí mi ni mò ń dájọ́ èmi mo sì níwé àjọ tí wọ́n fi fún mi lówó mo ní wọn fún mi wọn ọ̀jẹ̀ mi lówó àbí nǹkan mi wà ń bẹ̀ kàǹdé o da bàbá o jẹ olówó tẹ́lẹ̀ ṣùgbọ́n ní wákàtí ọ̀wọ̀ yìí bàbá ti jẹ olówó. ẹ eh, kí ni ìdí tí a fi jẹ mí lówó. ẹ eh, ẹ eh, ṣẹ̀ṣẹ̀ ń pèdè ara sórí òkú ni wọ́n sọ pé kì í san owó pọ̀ sí hmm. sórí bí bàbá ń ṣe wọn yóò san owó tí ò jẹ tí kò jẹ wọ bàbá ò pọ̀ sí ọlọ torí àwọn ọmọ ní ẹfẹ́ sí ìnáwó. sórí ìwé pélébé tí wọ́n ń fún yín ìwé káàdì fúsà sì ń bẹ lọ́ọ̀rẹ́ tó fi dájọ́. sómẹ́gbọ̀n wọn lè gbá lọ́wọ́ yín sórí ìwé òun á kàn mú ìwé ńlá àdọ́gbọ́n sí inú <laughs> mo ti mọ àwọn tó ń ṣe fọ́jítìfù. fọ́jítì hmm. fọ́jítì tí wọ́n fọ́ọ̀gì kínní àti sáìnì gbogbo ẹ̀ mo ti mọ̀ wọn. àbí negative. àní vegetative ah, vegetative ni àwọn tí wọ́n máa ń bá àyàn buwọ́lù etí kọ̀ǹpútà ó gbé jáde. so àwọn eléyìí àwọn ni wọ́n wá kọ́ bọ̀wé òun wọ́n á yí káìpọ́n dẹ́dọ́ndẹ́ náírà ló ń dá tẹ́lẹ̀ á yí sí bíi ten thousand ló ń dá lójoojúmọ́ ìwọ náà wo ten thousand bí oṣù bíi mẹ́jọ tó mẹ́ pé ó ti pọ̀ ńlẹ̀. ṣe lè sí ọmọ ríro gbà síbẹ̀ gbà síbẹ̀. Ah orí rẹ́ńbọ̀ sórí àbẹ̀lẹ̀ kébù sí ẹ̀ngbà mi kì jẹ́ kéèyàn fara kò jẹ́ kéèyàn farabalẹ̀ jó sórí màtọ́ ṣàlàyé ló yẹ̀sẹ̀ yé mi ilé ayé yìí náà ṣe é dágbé kó ayé yẹn smooth tẹ́lẹ̀ ayé yẹn ò gbọ́dọ̀ ṣe é tìtàn mo lè yẹn ti fẹ́ rí sí òrùkọ́ ìgbà yẹn tó lówó òrùkọ́ pọ̀lọpọ̀ náà ṣiṣẹ́ nílé. ẹ ó kàn jẹ́ pé ọ̀rọ̀ rẹ náà tún wá sọ̀rọ̀ fẹ̀mí tẹ̀ kò tí ì yọ torí ètò ṣe fún mi lórí ọ̀rọ̀ bàbá àjẹ̀bù ti jẹ́ òní tó tàn mí tí tí mo gbowó ọkọ̀ tí wọ́n ní báńkù ní tí mo gba owó tí mo tí mo tí mo ta kó lọ ta lọ ta kó lé sọmọ pa àrí àbálọ àràbàbọ gbogbo ẹ náà bó ṣe ń tàn mí rè sọ̀rọ̀ bó ṣe mọ tàn mí sí ikú tọ́ tàn mí sí wèrè náà rè. sórí bàbá kẹsíntìn ó ṣàṣìmí gbà ni sórí kẹ̀sì bàbá ń ọpọlọ rẹ̀ àfi bíi tèèbó ó ṣàṣìmí ni ò kára sórí eléyìí ètí mo mú wáyé tí ò bá ti dáhùn tó bá wù ọ́ ni kò ṣe fún mi. <laughs> ọkàn mi balẹ̀ wọ́n bá ń gbọ́ iréèdè iréèdè o iréèdè iréèdè o iréèdè iréèdè o iréèdè iréèdè o ọmọ onílẹ̀ ló lò lẹ̀ ìrèwàlẹ̀ ìrèwàlẹ̀ ọmọ onílẹ̀ ló lò lò lò lò lò lò lò lò. Yeah! Yeah! Yeah! Yeah! ẹ̀yin olórí ibu ìmọ̀tẹ́ ẹ lọ tí ah, bá gbọ́ ẹ̀kọ́ olórí ibu tí bá gbọ́ ẹ̀kọ́ tí bá. àbáyé yín kò fẹ́ jẹ́ yín ni àbẹ́ bá sí èrè ni tí bá gbọ́ ẹ̀kọ́ olórí ibu. ṣé ẹ sí èrè ni ìjọ́ òdo gbà àwọn wèrè sí àyìn tàbí ọgbà wọn wá fúnra wọn ni. tó wá lù wọn sórí sórí sórí tó yẹ kó ní kí wọn bẹ sábẹ́ ọkọ̀ kó yẹ kí ní mọ wọn lọ́rùn kó fún ayé wọn bàjẹ́ dànù abẹ sí èrè ni ẹ̀yin ẹ kú dúró ẹ̀yin èèyàn wa ẹ kú àtàárọ̀ ẹ kú àfaradà ìgbàgbọ́ mi ni pé gbogbo ẹ̀yin tẹ dúró yìí ẹ̀yin ni bàbá alájọjẹ ló wà bí ẹ gbogbo yín lẹ́sìn gbowó yín lè ní ṣùgbọ́n àwọn àgbàbọ̀ wọ́n ní ká ṣe é bí wọ́n ti ṣe é kọ́ba àlè rí bítírí kí ẹ mọ̀ pé iná jìn inú lẹ̀ ń sọ iná jìn iná iná iná iná lábẹ́ iná wo ni wọ́n dá tó jìn. àmẹ́ni dájọ́ àti mẹ́ni tí dájọ́ ṣùgbọ́n àwọn bàbá wa tí wọ́n wà ń kalẹ̀ yìí wọ́n máa búra fún kálukú wọ́n bá sì ti búra fún ẹ máa wọlé lọ ẹ sì máa lọ gbowó yín lọ́ba tẹ́. tẹ́lẹ̀ tá ìlú tàti ẹ̀gán tẹ̀ ládìbáyé náà nígbà tá a sọ fún ẹ pé kó mọ́ dájọ́ kankan àjọ ni wọ́n tún ní wọ́n mọ̀ ṣe kí nìkan tẹ́ tó gbowó yín. fúnra rẹ̀ ń bí lẹ́gbọ̀n máa ń jẹ́ kó lójú àwa láti máa sọ ṣé ìwà lọ dájọ́ ni kí ọmọ o irú náà ṣe ìṣòro wo lọ sọ lẹ́nu fúnra rẹ̀ ń bí lẹ́mu sọ̀dọ̀ fúnra rẹ̀ ń bí lẹ́mu ó tọ́ bá ẹ dákun kí ló kọ tí. Bùkọ́lá lorúkọ mi. ọyá fọwọ́ bà á tún fọwọ́ bà á tún fọwọ́ bà á. ọfọ bàbá mọ sọ sọ ọyá mú wẹ wá. ẹ ni wọn jẹ wọ. thirty thousand ni wọn jẹ mí. èmi búkì. èmi Bùkọ́lá. òkú gbígbẹ́ o. òkú gbígbẹ́ o. òkú àfọ́rọ̀ o. òkú àfọ́rọ̀ o. òkú yíyan o. òkú yíyan o. òkú dẹ ẹ̀lẹ́ bàbá. kémi Bùkọ́lá bá parọ́. kémi Bùkọ́lá bá ti parọ́. kókó ọ̀fọ̀rọ̀ náà mi ń gi lórí pàkọ́ pò. kókó ọ̀fọ̀rọ̀ náà mi ń gi lórí pò. kí n yaṣọ mọ́ra mi lọ́rùn. kí n yaṣọ mọ́ra mi lọ́rùn. ẹ̀yà ìjàlá yìí. mo tọ́nà jẹ́ wọn lórí. ẹ lọ wò ṣé ìwọ ló ní èlé ló kọ́ ẹgbẹ́ òkú dídá o òkú tútù o òkú ọ̀fọ́rọ̀. ọ̀rọ̀ mo òkú bàbá alájọ o. òkú bàbá alájọ mo mọ̀. òkú dìgbà o òkú àfárá o. lọ sí nǹkan nọ́mbà mi. ìwo nọ́mbà wèrè o sì ń bọ́ sẹ́yìn ò ń bọ́ sẹ́yìn o mọ̀ ẹ́ pé ẹni tó bá wà wájú ni ó tètè rí kó délé tó dìgbà wọn bá pín owó tán kó tó kàn ọ́ ni. ọ̀gbẹ́ni ìwọ̀n wá yàrá rẹ lọ́pọ̀lọ́ ni ṣé wo rí pé wọ́n ń búra ni o rí pé wọ́n ń láyẹ̀pẹ̀ orí bẹ́rì ni mm-hmm. olúwa bá lọ kú nǹkan. Uh, uh ọmọ lókèsì ló pera rẹ irú ìmúlẹ̀ wo ìmúlẹ̀ ẹ̀rọ lélẹ́yìí jọ kò sí tó jọ wọn lọ pọ́tì wọn lọ bu kíní oúnjẹ adìẹ wọn bù sí i lọ́wọ́ ṣé ní ìmúlẹ̀ kò sí tó jọ kèsì ìmúlẹ̀ kankan bọ́ọ̀bẹ̀ kò gbowó ká sì mọ̀ lọ́ntì ó sáré pé gbogbo àwọn tó jókòó iná àtijẹ àti ìmọ̀ ní ẹ̀ ń bá káàkiri ah, ṣé babaláwo gidi kan mọ̀ rí báwọn hmm. babaláwo adékiní abẹ́tí ajábíta láàfin ọ̀yọ́ ṣé babaláwo gidi kan mọ̀ rí báyìí sórí ẹ̀gbọ́n kan tó wà bẹ́ẹ̀ tó kọ́kọ́ dìde sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ sórí pé bílẹ̀ ni àwọn náà fẹ́ jẹun ni ọmọ ìlú èbó ló sì ti kówó dé já rẹ́sẹ̀ wèrè ogun. ẹ sọ fún wọn jẹ yín. ọjà mi lẹ́gbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ní oṣù kó lọ lọ́rùn ni wọ́n tún yá jẹ mí ní ogún àpò. twenty thousand oṣù wo nìyẹn. lóṣù kan kù ni. ó dáa tó bá jẹ́ pé odò ní dandan kí n lọ bẹ̀ mi ò ní lo ọkọ̀ mi o mi ò ní lo ọkọ̀ mi tó bá tí o bá ti so ọkọ̀ mi ilẹ̀ o yóò ní mú mi o. gbọ́ àyìndé nìkan sá ló kọ́nu kínní ẹ lọ́ọ́ lo àyìndé ṣùgbọ́n mo àyìndé wo ibi tó bá ibi táyìndé bá bọ́ sí ni tó bá jẹ́ páyìn kìtì ẹ̀ ni àyìndé tó ti kú nílò. àmọ́ láyìndé wá sí o kí ló dé mọ́ láyìndé di o kí ló dé <laughs> ẹ àyìndé tó bá bọ́ sí mi lẹ́nu náà ni. kí tírélà kọjá mi. kí tírélà kọjá lórí mi o. kórì mi á fọ́ká síbẹ̀. orí mi á fọ́ká síbẹ̀. kọ́ fọ́ká síbẹ̀. kè é fọ́ká síbẹ̀. tó. po. iṣẹ́ o àdúrà rìn á gbà. yẹ kí n. ìwọ ló ẹ kí ló kọ tí. lukú. lukú lẹkẹ fúrọ nági pò. ẹfọba ẹfọba túbọba ọtọ tọba. èmi lukú lẹkẹ. lukú lẹkẹ. fúrọ nági pò. fúrọ nági pò. ẹ òkú gbígbẹ o. òkú gbígbẹ o. òkú bíbà o. òkú dídì ndí o. òkú dídì ndí o. kí n bá parọ́. kí n bá parọ́. kálọ̀ mi kí pàkọ́ pọ̀. kórì mi ó tún ká síbẹ̀. kórì mi ó fọ́ká síbẹ̀. kórì bẹ́ẹ̀. kórì bẹ́ẹ̀. tuẹ. o. ẹ lọ sọ fún wọn jẹ yín. twenty thousand ni. ọjà wa ẹ bá ń wò. ẹ lọ ẹ lọ wájú. ayé ká mi lọ́kà. kí ni ikọ̀ ti ń. ẹ tó kọ mi àyìndé bá àrísà gbájẹ lọ lánàá. èlé náà jẹ yín. ẹ wọ́n jẹ mí ní two. two two two kí nìyẹn. wọ́n jẹ mí ní two hundred thousand kákẹ́ má fẹjọ́ ṣègbè ní ìjẹ́rìí kan mi ọ̀kọlà òun ò lè parọ́. ẹ ẹ gbogbo ẹni tó ń jáyè dé òun parọ́ àmọ́ mo ti yọ̀ǹda fifty fún wọn torí gbogbo wa náà là á kù ẹ mọ ẹ bá ẹ wá one fifty fún mi. jọ́tẹ́ jọ́tẹ́ nínú gbogbo àwọn tí wọ́n ti ń gbowó mi èwo la rí náà wọn tó lóun yọ̀ǹda owó fòkù lẹ́yìn ọ̀kọlà yìí dábàá ti ní ẹ pa àwọn ọ̀kọlà lójú àná ọ̀kọlà kan rèé o tó yọ̀ǹda fifty fún òkú nínú abẹ́kan náà wọ́n jọ fi kọ́lá. nínú tọ́ndẹ̀t tó kù jẹ jọ́tẹ́ kọ́ lálùbáríkà tí ọkọ̀. ọyà fọ́ọ̀bà. olówó ọ̀gbọ̀n. ọjọ́ wo bí olè akẹ́tì fọ́ọ̀bà. fọ́ọ̀bà kí nígbà rẹ̀. èmi lẹ̀ pa òjẹ̀pá òkú bàbá alájọ. ẹ wo èmi lẹ̀ gbọ́n ẹ jẹ́ pa fọ́ọ̀bà kí ni ti ń pẹ́jù nígbà tí yẹn ó dájọ́ olúwẹ̀ fọwọ́ bá kiri ìjì nípa. ṣé ìwọ bókù sọ̀rọ̀ yìí ni. ìbókù sọ̀rọ̀ yìí náà ló yá mi lẹ́nu èèyàn wá gbowó lé wa tí wọ́n ti wà fún wa lówó lé wa. ẹ̀jẹ̀ ní kẹjẹ jẹjẹ jẹ sọ̀rọ̀ sàbẹ̀dẹ̀ mọ wíkẹ̀dì má dẹ̀nu ọdún. ọ̀sán kí ló pẹ́ àyìndé barista ni agbájé lọ́la. àyìndé barista agbájé lọ́la. ọkùnrin náà. Eh? ṣe àsùnmí báyìí ah! ọkọ̀ tí èsì pé èèyàn yẹ wò kí ló fún un lè kí ló yẹ ọmọ tí èèyàn tọ̀ wọ báyìí ah! ọmọ ní dá ọmọ mẹkáníìkì yìí o ìwé náà ti ti bá gbẹgbẹ ilé ìsìn kí ló yẹ ọmọ yẹ wò ní ìsìn èèyàn Àyìndé. Àyìndé. Babalájọ. Mo jẹ́ olówó àgbàjọ tó kù. Ẹ mo mọ mo mọ ẹ̀jẹ̀ mi lówó. Dá padà o. Dá padà ẹ jọ. Dáwọ́ ìpadà mọ́mọ́ mi o. Owó òkú ni o. Jẹ́ mo dára babalájọ babalájọ ẹ̀jẹ̀ mi lówó tòótọ́ mo gbàgbọ́ ẹ̀jẹ̀ mi lówó. Yeah, yeah. pé abẹ́rẹ́ yìí wọ́n ti fún yín pé tó bá ti pa láì dalẹ̀ yìí nínú ohun burúkú yìí ohun tó ránjú lẹ́ẹ̀kọ́ kọ́kọ́ ilé ẹ̀sìn kẹ́míkà lọ nù lé pẹ́ẹ́ rí mi ẹ wò mo ti fẹ́ jára yín sún yìí tipẹ́tipẹ́ tẹ́bà dé ṣọ́ra yín èmi ni máa pa yín bẹ́ẹ̀ ṣe wáyé. orí yìí ni mo tó ní sẹ́yàwó mi ti wọlé ṣé tí mo sọ yẹn ẹ bá mi jà ẹ bá mi jà. ọba ilé mi kí ló dé. mo bẹ̀rẹ̀ lọ́wọ́ mo gbà pé ṣé o ti wọlé ọ̀tán o. ẹ ẹ no network kí kí kí ló dé jàre kó ṣe kan tó sọ nìyẹn kan tó sọ ni pé ó sọ pé kí n wọlé lọ́sàn kó mọ̀ pé wà nílé wà ní kí n wọlé kóhun fẹ́ rí mi lọ́sàn-án máa ní lórí burúkú yìí ìwọ tó ní òun ló ti ń bọ̀ ìwọ tó pé ní òun ló ti ń bọ̀ èmi kí wàá lọ kà sẹ́yìn. ṣé ẹ fi ayé iṣẹ́ pèsè dẹ sọ. ẹ gbọ́ ayé o kí ló dé sẹ́fẹ́ dàrin mi àti àwọ̀ mi rú ni. ṣé bá ti gbọ́ ah, opc yẹn gangan ni kò lọ kó wa. opc bàtà tóbi kò bá lọ kọ́ wọn ẹ̀yẹ wa kó sọ pé mi kọ́ ni sọ bẹ́ẹ̀. ẹ eh, àwọn àdàbà ní kẹ́ kó wa. gbogbo gbẹnu bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ lu sọ̀rọ̀ járe ṣé wọn nìkan ni nínú ilé yìí tó máa lọ jẹ́ polẹ́ wọn lọ jó mi lọ́la ah kí ni ìṣòro ẹ náà tẹ̀ sọ ṣòro ẹ fún mi ṣé wọn wà ní kọ́lá wà yìí. mo lọ ṣe ṣe báyìí ṣé ọ tó jẹ́rìí mi ọ jẹ́rìí mi mọ lórí ọ̀rọ̀ ah, obìnrin. ṣé nínú gbogbo àdúgbò yìí tó fẹ́ dúró nù tiẹ̀ wo fi wá wéra wa ná fi wá wéra wa ṣó jọra wọn tó tó tó bá lólè tó bá lólè kí ló dé irọ́ ni kò lè fa méjèèjì. pé kí ká lọ ní yàrá. iná sẹ́wà. olórí pé mọ́mọ́ dá lóhùn amúnijárun ni olójì ní àfa amúnijárun ni mo wọnú ilé mo bá bẹ̀rẹ̀ gbé à ẹ dákun nígbà tí mo bá wọn ta pé gbólú ẹ má dẹ̀ wulẹ̀ dààmú wọnú ilé ẹ dákun ṣé abídèmi ti wọlé o ní wọn bá wọ̀ mọ́ mi lọ́wọ́ ní wọn bá bẹ̀rẹ̀ sí yàwòrì wọn bá lé mi èmi fẹ́ fẹ́ o tí màá ti ẹ̀ fẹ́ yẹn o jẹ́rìí àwọn tẹ́mi lè fẹ́ ni sẹ́rù yín ni. ẹgbẹ́ ọbọ̀ lọ̀rọ̀ sí jẹ́. ṣé ẹ̀rọ tó sọ gbẹ̀yìn lẹ́kọ̀ọ́ irọ́ ló fi wọléwọlé kọ̀ọ̀kan òde bi fáṣọlá pàpà ọdún mẹ́ta sísìn sọdún kan sísìn kò lè wọ́n kò lè wá àdúgbò wá rí pé wọ́n fẹ́ wo gbogbo àdúgbò bíbá irọ́ ló fi yẹn pa ọjọ́ tí yẹn yín ní sí ó sọ pé kí n wọlé lọ́sọ̀ ọ̀gbọ̀n kó n fẹ́ lọ bá mi ṣe kéré wà wà kéré wà kéré wà wà kéré wà. èmi. wọn á sọ pé mi ò ṣe mi ló bí nínú. ẹ gbọ́ ṣé bó ṣe jẹ́ nù. mo bá wọn lẹ́nu ẹ̀ ni ẹ̀yin ọ̀sọ̀ kọ́ ti ara yín náà ni. ṣé tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ló fi dán lóhùn. ọ̀rẹ́ wa ó dàbí pé arábìnrin ti

níjọ́ tí mo sọ̀rọ̀ dúró tí mo rí pé wọn ò dúró wọn ò dúró gbàbẹ́rẹ́ wọn kan èmi pápá máa wà. bàbá olúdé mi ti wá yà wò pátápátá. ẹ ṣẹlẹ ti ní kí ni ṣẹlẹ ti ní pátápá yìí ṣe ti ní pátápá yìí ṣe yìí ti dà kọ ọba yìí ti dà ọba yà lọ́dù ẹ ṣe yàgbà sílẹ̀ o ẹ ti ṣe yàgbà o. ẹ wá ẹ wá wá ẹ wá wá ẹ jẹ́ àlọ́ jàre ẹ káàsán ẹ káàsán ẹ káàsán. ẹ wo mọ àdàmà ẹjọ ẹjọ ẹ ṣe bí ṣé ò sí ṣá. ẹ wà. ẹ̀yin kọ́ ni ẹ wá fún owó àjọ tí popsi mi ò san ọkọ tó kù yìí. ẹ wàhálà ti wà wàhálà ńlá ti ṣẹlẹ̀ o. wàhálà. ẹ̀gbọ́n mi lẹ́kọ̀ọ́ ẹ wá àwọn tí ẹ rántí wọn. n fẹ́ mọ̀ wọn pa. sanwó àjọ pọ̀pọ̀sí fún àwọn ni wọ́n ní wàhálà wà. ẹ wo ẹ ní sórí burúkú láyé yẹn yín náà la wá wà sẹ́rí sẹ́rí mọ̀ ẹ jọ sẹ́rí bẹ́sẹ̀ wò yìí olótì mi sí kú o olótì mi sí kú o olósọ fún mi pé ọmọ bàbá alájọ mi ti pé kódà mi mọ̀ kí bàbá kú olójẹ mọ̀ kí bàbá kú ibi tó ti ń túlé ló ti tọ́ ọ́ bò kú lójú olóṣà mi gbé bàbá kú ó wá ní ipe ẹtí àwọn owó fún àwọn tí bàbá jẹ lówó mo ní bàbá ò jẹ èmi lówó ó ní pé kémi èmi ò pé òun mọgbọ́n tó ń lè dá láti ti ọ̀rọ̀ mọ́ bàbá lọ́rùn pé bàbá ò lè mọ ni ó wá ní àmọ́ bàbá ti tìlú èbòde pé wọ́n fáwọn èèyàn lówó làbí dọ́gbọ́n wá kẹsẹ̀ pé bàbá jẹ mi lówó bàbá ò jẹ mi lówó wọn ìjà wò yìí. kì í ṣe jẹ́ èmi náà èsù iṣẹ́ èsù ni ibi tí mo ti ń rìn kiri ni mo ti gbọ́ pé bàbá kú ló jẹ́ kí n sọ fóun pé kádọ́gán fi wèrè gbowó jáde kì jẹ́ èmi náà ẹ dárí jì mí. láti ìgbà náà ni màbó ti jagbádùn bàbá sọ àrùn onusùn lójú ayé báyìí wọ́n mọ̀ lé wa kiri. bàbá burú o wọn ìgbẹ́ bẹ́ẹ̀ o ìsọwọ́mú yẹn kúkú wọn burú o ó dàbí màtí wọn ètí ìkú kẹwọn òbí bẹ́ẹ̀ lágbára tó bẹ́ẹ̀ iṣẹ́ ti kúkú wọn bígbà tí yẹn ju búlọ́ọ̀kù sínú omi rí ìgbẹ́ ẹ wo àwọn àwọn òkúta bàbá jẹ wọn bàbá kan apá ọjọ́ kan ni tó ti yẹ yín làṣẹ wá làṣẹ wá ibi tí wọn ti ń bọ̀ ìkànnì lé adébí ni that's my father you're talking about. Ọlọ́run. so nǹkan tẹ́ ń try àti sọ ni wípé ẹ wá pa irọ́ gba owó yẹn lọ́wọ́ wa ni. ẹ á wà. popsi ò jẹ yín lówó rà yìí ìgbà tẹ́ wá fèrú gba nǹkan tí ò ń ṣe tì yín sìn kí ló wáá já sí fún yín. ọjọ́ kejì ọjà ni. ẹ màntí ẹ jẹ́ kí mi tẹ̀ béèrè nǹkan lọ́hùn ìgbà tẹ́ ti fi èrú tẹ́ ti fi gba ọ̀nà àlùmọ̀kọ́rí tẹ́ fi gbowó tí kì í ṣe tiyín then let's see the money tá a bá ti rí owó kò sí problem oníjẹkújẹ ni ó ti ná tán olórí burúkú rẹ lónà ìtọpọ jù ń òun ni. òun ni oníkẹ́mú dáadáa ó káti ẹ̀sọ́ kí ò ní láàka ìmọ̀ mú àmọ̀ràn wa bá lé ṣé kì í kó wọn ro inú rẹ dáadáa pé àmọ̀ràn wèrè ni. àṣé lè kọ̀rọ̀ sí ẹlẹ́nu ni mo lè kọ̀rọ̀ sí ẹlẹ́nu. ìwọ. why would you do that. bẹ́ẹ̀ni. why why ìtàn máa gbowó tí kò ń ṣe tiwọn. kí n jẹ wa kò sùn. wọ́n mi akin ní kò dé èmi kọ́ èmi sọ rẹ ní kò ń pẹ́ owó kò ń pẹ́ owó yẹn kò ń pẹ́ irun owó kò ń pẹ́ owó níta èmi sọ rẹ mo lè run wa ẹ ṣé wo rí orú mọ pọ̀ níta ẹ̀gbọ́n mi jẹ wọn lówó ìrànràn pọ̀ ṣé wo ti rí wọ mi má jẹ́ kí n kúrò rẹ ṣé wò rí èyí ṣe murugudu bí ọṣẹ yahoo o lè rò dáran jáde ní ojú rẹ ìwọ mi ṣo lè má jẹ́ kí n purọ́ rẹ àfọ̀njárì máa pè ọ̀gá ọlọ́pàá ni dédé wọn ló máa wá kó lọ níbẹ̀ ebi èso wà rẹ ẹ dúró kí n dúró dájú ẹ dúró. ẹ tó yẹn náà. ẹ kò tí ì le tó gbogbo. ṣé mo pé fúnra ara wọn náà fẹsẹ̀ wọn wá bá wa right <laughs> tó ń jẹ́wọ́ báyìí ẹ jẹ́ ká fi sùúrù lọ́jọ́ ẹ̀ nílò eh, lówó yẹn ẹ rí i pé wọ́n ń jìyà ni ewu bó ṣe ń lagùn ẹ wo ìyàwó tó kó sí wàhálà ń sìn tí ò mọ nǹkan kan pa ẹ̀ ah obviously wọ́n go through a lot of torment i'm sorry ah. to say you go through all this but. Um, popsi ń yọ sí yín ó jọ mí lójú. gbèsè wọn èmi ò mọ kí bàbá gúdù dáadáa bá wọn sẹ́rí bàbá tún wá ní àwò tí ẹ máa fi wo yẹn ibi kíbi tá a bá yọ sí káwá nu lẹ́gbẹ̀ẹ́ bàbá lè jáde lẹ́gbẹ̀ẹ́ wa wọ́n fẹ́ mú àtòrí jáde ní ogun gan wọn wọ́n máa nánà kí ìfún ajá wọ́n fi wà yóò mú wa lọ́rùn báyìí wọ́n fi wà padà gé ẹ̀yìn. ẹ̀gbọ́n mi sùn a ẹ̀gbọ́n mi sùn mo sọ wa ẹ̀gbọ́n mi sùn ẹ̀wò wọ́n okú dẹ ẹ̀ lè gba owó tí ò ń ṣe tiyín kẹ wá síbi kẹ máa ké ike kan tí kẹ máa ké sọ ẹkún ìyàwó mi. èmi ò jẹ́ ké. produce the money. ẹ dúró everybody please you know gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí very unbelievable mi ò gbọ́rú ẹ̀ obviously ẹ ti fi èrú gbàbùkún nǹkan tí òun ṣe ti ti yín lẹ́fẹ̀ẹ́rú gbà yẹn kò dé right. poverty yẹn pọ̀ gan i'm sure. ó ń bàbá ó ń bàbá. mélòó lowó yẹn yìí nà owó yẹn ẹ máa mú lọ. èdè náà. ẹ wo ẹ ṣeun ẹ ṣeun gan ẹ̀ṣẹ̀ Ọlọ́run ní bayọ tí iná ẹjẹ ẹ ní sórí burúkú ẹ wo ẹ kàn sí kinní kan fún wa ni ẹ jọ ẹ bá ẹ bá pè wọn ẹ bá sọ fún wọn pé ẹ ti dáríjì wọn. káwa pe òkun olórí burúkú ni sọ sí èrè ni ṣé o fẹ́ sọ pé òkun ní nọ́mbà ni ṣé wọ́n ní nọ́mbà òkun ni. ẹ wo ẹ mọ̀ dáwọ́ ló ń yàrá ẹ mọ dárò tó ń sọ lóhun ẹ kàn fà wá lọ bá wọn kẹ ẹ sọ pé ẹ ti dáríjì wá kí wọn yáfi wá kí wọn mọ dà kú wà lọ bókun náà sáàmù òkú sáàmù ọmọ mi tó kú gbé ni ẹwẹ bá mi sàrà sọ fún wọn pé ẹ ti dáríjì wá ọ ẹjọ ẹjọ ilé ẹ̀kọ́ ká mọ gbélé yín ẹjọ ẹjọ mọ gbélé yín. observation observation ẹjọ ẹ mọtẹ lè ṣe fún wa tó lè ràn wá lọ́rùn sẹẹri ẹ kàn wa ẹjọ rest in peace díẹ̀ mi tá a bá ti mójú ilé bí gbàjá mójú ilé ni ẹ ẹ̀wọ̀n àti ẹ̀ṣẹ̀ ọlọ́run á nífẹ̀ẹ́ yín ẹ̀ ní ṣílẹ̀ àmọ́ pé mi tẹ̀ ti ṣílẹ̀ yànà ṣe ti gbọ́ tó gbé kò ń ṣe torí nìka yìí tó ṣe fẹ́mi àtolórí burúkú yìí ni mi ní tẹ̀lé wọn wá ṣẹ́ni tó ń sọ yìí mi gbọ́ rí owó rẹ̀ òkò wálé wo ọlọ́run á nífẹ̀ẹ́ yín ẹ̀ ní dààmú ẹ ní dààmú bó tiẹ̀ ti ṣe iléèfẹ́ ṣé láwọn méjèèjì yìí àwọn náà máa bá yí ara wọn jẹ́ ṣé ti gbọ́ ìjọ ẹ ṣe ẹ ṣe tẹ̀tẹ̀ kọ́kọ́ dáríjì wà nù ṣé ẹni kó ṣìkẹ́ jẹ́ àlọ́ le. ẹni tó pe màdàmú ẹni tí ó gbẹ̀pà tó ń ta ayẹrẹ ẹni ògègèrè tó ń jẹjà kò sì ra nígbà látẹ olórúkọ tá à ń pè wọ́n ó baálẹ̀ jòǹtóló. máa fẹ́rù gba bùkún kó má bá a fara káṣá kó má bá a fara gbọgbẹ torí bá a lọ́pọ̀ ogún bá a lè ké kò ní jẹ́ inú ire jẹ́jẹ̀wé lọ inú ire jẹ́. tó ń ta ayere ẹni òdegere tó ń jẹjà kò sì ra nígbà látẹ olùkọ́ta ń pè mọ́ baálẹ̀ jòǹtóló. máa mú kàn mú kàn kígbà rẹ ó lè sún wọn káyé ó lè dára fún ọ béèyàn bá ta ajá ìpẹ yóò gbowó òkúta káró ní wò ká tó ṣòwò. ọba tó ń ta ayere ẹni òkè gèrè tó ń jẹ ẹja kò sì rà nígbà látẹ olórúkọ tá a ń pè mọ́ baálẹ̀ jòǹtóló. àpàgọ́ kẹ́yìn àparò ohun ojú wa lójú rí adìyẹ ìrànà kì má ṣohun àjẹgbé ohun tí ò jẹ́ tẹni tá a ń wà mọ́dọ̀ yóò lẹ́yìn yóò lẹ́yìn bí ó ìyá jọjọ. ẹni tí ó ọba tó ń ta ayé rẹ̀ ẹni ògègèrè tó ń jẹjà kò sì rà nígbà ara tẹ̀ olórúkọ tá a ń pè mọ́ baálẹ̀ jòǹtóló. baálẹ̀ jòǹtóló baálẹ̀ jòǹtóló òjálé onílé bó tiẹ̀ lẹ́yìn oníjọ̀gbọ̀n èèkànràn jọgbọ́n baálẹ̀ jòǹtóló lóoru yín afẹ́rùgbà wo ẹ̀san rẹ̀ fẹ́ dé. ẹni tí ó gbẹ pa tó ń ta ayé rẹ̀ tó ń ta ayé rẹ̀ ẹni òdegere tó ń jẹ ẹja kò sí ra nígbà látẹ̀ olórúkọ tá a ń pè ọ́ baálẹ̀ jòǹtóló. máa fẹ́rù gba bùkún kó má bá a fara káṣá kó má bá a fara gbọgbẹ́ torí bá a lọ́pọ̀ ogún bá a lè ké kò ní inú ire jẹjẹrẹ lọ inú ire jẹjẹrẹ lọ máa fẹ̀rù gbà òkun. ẹ̀pà tó ń ta ayẹrẹ ẹni òdegere tó ń jẹjà kò sì ra nígbà látẹ olùkọ́ta ń pè mọ́ baálẹ̀ jòǹtóló. máa mú kàn mú kàn kígbà rẹ ó lè sùn wọn káyé ó lè dára fún ọ béèyàn bá ta ajá ìpẹ yóò gbọ́. ṣohun gbogbo. ẹni tí ó gbẹ̀pà tó ń ta ayere ẹni ògègèrè tó ń jẹjà kò sì rà nígbà látẹ̀ olórúkọ tá à ń pè wọ́n baálẹ̀ jòǹtó lò. àpàgò kẹ́yìn àparò ohun ojú wa lójú rí.